fojú di nǹkan n'inu nínú ṣẹ̀ríà pé àlùwàlá lásán kò ní tọ́jú ọbẹ̀ lọ́dọ̀ tiwọn gbogbo nǹkan pátá pàtàkì lọ́dọ̀ tiwọn torí ẹ̀ ń ṣe àlùwàlá yẹn àwọn ẹni tí wọ́n gbọ́ ń fojú sí i iná lọ fà náà fi rí àlàyé mu wá fún wa a ti débi fífẹ́ omi kúrò nímú wọn wá ní fún màwọ́ tẹ̀lẹ̀ wọ́jú lọ́hùn tẹ̀mọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam ni wọ́n wá ṣe wọ́n bọ́ ojú wọn lẹ́ẹ̀mẹ́ta a rí i pé ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀kan ló wáyé ká tó débi ojú wọ́n sọ pé wọ́n fọwọ́ wọn méjèèjì lẹ́ẹ̀mẹ́ta wọ́n sọ iye ìgbà tí wọ́n yọ ẹnu wọ́n sì sọ iye ìgbà tí wọ́n fa omi sí mu ṣùgbọ́n a ti mọ̀ nínú òfin ṣẹ̀ríà wípé. إذا اتفق إذا اتفق الحكم واتفق السبب فإن المطلق فإن المطلق يحمل على المقيد إذا اتفق الحكم والسبب فإن المطلق يحمل على المقيد tí ìdájọ́ bá في دجبات السكان في سبب ti إيتي sì jẹ́ kan èyí sí ètò wọn la kí ni òfin tá à ń sọ ń pa rẹ̀ ní àlùwàlá ni yíyọ ọnu àlùwàlá ni ebí èsì àlùwàlá àlùwàlá ni bákan náà fífa omi símú àlùwàlá ni ebí èsì àlùwàlá àlùwàlá ni bíbọ́jú àlùwàlá ni fífọ̀ àlùwàlá ni so ìdájọ́ rẹ̀ ìdájọ́ àlùwàlá ni wal fi'lu muttahid ń tà sí ṣe pẹ́kẹ́sẹ̀ kan ni fífọ̀ la fọwọ́ fífọ̀ la fẹnu fífọ̀ la fọjú so wàlkọ́ọ̀lù fìlmẹ́tẹ́l kàlkọ́ọ̀lù fìlmẹ́tẹ́l ìgbà tó ti jẹ́ pé gbogbo ìta àfọ̀ ẹ̀mẹ̀ta náà la fọ̀ eléyìí ò ní jẹ́ níta ayọ̀ sọ́tọ̀ ẹ̀mẹ̀ta tá a fọ eléyìí náà la fọ eléyìí báyìí nítorí pé al-hukmu wáhid wa sabab wáhid tó eléyìí tó ń pè lẹ́mẹ̀ta kìí sọ nìkan ní ọjọ́ ẹ̀mẹ́ta èyí tí wọn ò dárúkọ yé ìgbà sínà ẹ̀mí ló láfọ̀ ẹ̀mẹ́ta láfọ̀ náà. tọ́ wọ́n ní wọ́n bọ́ ojú wọn lẹ́ẹ̀mẹ́ta àwa sì ti mà wípé alwajhu huwa fi jismi al-insani ma tatahaqqaqu bihi al-muwajaha nítorí wọ́n pè lójú lára èèyàn òun náà ní tó ṣe wípé a máa fi wo nǹkan nítorí sọ pé tá a máa lò ń wó yàn iná lọpọlọ lọ sídìí rẹ̀ kó o fi rí òní wọn ń pè ní alwajhu walwajhu fil insan yashmalu ma yatadammanu al-aynayni wal-fama wal-anfa wal-dhuqna wal-'aridayn wal wà imú àti ètè àgbọ̀n àti parí ẹ̀ kẹ̀kẹ́ àti dèjì gbogbo eléyàn wọ́n ń pè ní ojú ṣẹ̀ríà tí wọ́n lánàá bí sallallahu alaihi wasallam wọ́n á bọ́ ojú wọn ní ẹ̀mẹ́ta wọlé ṣe tẹ́bá wo alukurani alápọ̀nlé àárẹ̀kùn ńlá kọ́kọ́ ní ti ọlọ́run ọba wa tọkọkọ sọ fún wa nípa rẹ̀ nípa àlùwàlá níbi tó ti ṣe kásá àlùwàlá lọ́ràn yẹn lórí wa níbi tó sọ pé yā ayyuhalladhīna āmanū idhā فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم àkọ́kọ́ ntọ́nà kò pa aláṣẹ náà ní ká fọ ojú wa so eléyìí ni àkọ́kọ́ ntọ́nà wọn bá dárúkọ fún wa nínú alukur'an ipe ká ṣe nígbà tá a bá fẹ́ ṣe àlùwàlá ojú yẹn fífọ̀ làṣẹk ọ̀ràn yẹn lòun kò sí iyèméjì nípa rẹ̀ kò sì sí kò sì sí ìyapẹnu láàrin àwọn olùmọ̀ nípa jíjẹ́ ọ̀ràn yẹn rẹ̀ tó àbòjú wa àbòjú ìlẹ́mẹ̀ta tó ń jọ́ lójú wọ́n bẹ̀rẹ̀ láti etí ṣe láti ibi tí irun ti máa hù títí dé ìsàlẹ̀ àgbọ̀n lẹ́bọ̀ọ́rùn eléyìí wọ́n ń pè ní ojú nínú òfin a sì ti mọ̀ pé ojú ó lè ní irun gbà ó sì lè má ní irun gbà wa bayanu ma taf'alu bi lihiyatika fil wudu'i sayati kí ló ti ṣe irun gbà rẹ tó máa ń ṣe àlùwàlá àdìsí tó tún mú eléyìí tí ó mú àlàyé rẹ̀ yéké wá òun ń bọ̀ yàtọ̀ sílẹ̀ yẹn a mà wípé laysa al-unuqu mina al-wajhi fi shay ọrùn kò sí nínú ojú o kò sí nínú ojú khilafan lima inda fuqaha al-hanafiya yàtọ̀ sí tó wà lọ́dọ̀ àwọn hanafiya àwọn sọ pé mà ti bá parí tán tí bá mú ọ̀rọ̀ tẹ mọ ọ̀rọ̀ ẹtùn amọwọ ẹtùn àfi pa ọ̀rọ̀ tòbẹ́ lẹ́rìí tó àwọn Pakistan àwọn ọmọ India tó àbá àwọn ọmọ Afghanistan àbí àwọn ará Iraq àbá ọmọ Misra tó ń tẹ̀lé madhabu hanafiya tó àbá ọmọ Syria ẹ̀rọ àwọn tó ń tẹ̀lé madhabul hànàfíyà ìwọ̀n àti àwọn apárí tí wọ́n tún pa ọ̀rùn kẹlà ọ̀rùn kò sí nínú ojú àdéhì tó sì wá sọ pé fómi pọ́ọ̀rùn kò fẹsẹ̀ rin lẹ̀ wọ́n ti mọ̀ pé káàdéhì ọba fẹsẹ̀ rin lẹ̀ ńkọ́ àlè fi mú àlè fi fi ẹsẹ̀ òfin kan rin lẹ̀ wàá fọ ojú rẹ ojú yẹn ó bẹ̀rẹ̀ láti ibi tí irun ti máa hù tá a bá wò lóòrò ó bẹ̀rẹ̀ láti ibi tí irun ti máa hù tító fi dé ìsàlẹ̀ àgbọ̀n lẹ́bọ̀ọ́rùn eléyìí ni wọ́n ń pè lójú ibi tó irun tí máa wù fún àwọn èèyàn tó ṣe pé irun wọn wù ní àyè tó normal ibi tí irun tí máa wù fún àwọn èèyàn tó ṣe pé irun ó wù fún wọn láyè tó normal àyè tá a mọ̀ tó a ti bá sábà ibẹ̀ ni irun tí máa wù ibẹ̀ ni irun ti hù fún irú àwọn eléyẹn náà láti ṣe kìyà so torí pé àwọn èèyàn mi ń bẹ tó ti pa parí làwọn apárí ẹ̀rí kékeré ṣe ibi tí irun ti máa ń hù fún gbogbo ara yìí ni irun ti hù fóun ó lè jẹ́ àárín orí ni irun ti bẹ̀rẹ̀ sí ní hù fóun tó bá parí débi kan ẹlòmíì ti lè jẹ́ ìlàrin orí ni irun ti bẹ̀rẹ̀ sí ní hù fóun àwọn eléyẹn ẹ láì kọ́sọ̀ àrè yìí sàn láti ṣàpèjúwe ṣùgbọ́n àwọn èèyàn tí ò parí tó ṣe pé ibi tí irun ti máa hù nọ́málì ni irun ti hù fún wa àti láti máa bọ́ ojú wa bọ̀ wá sílẹ̀. àléyìí tó bá já parí òun náà á sì gbogbo ibi tí òun ò sí ìkọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ wá wájú ẹ wá wájú tó bá yẹ pé irun ibi tó ti yẹ kọ́ bẹ̀rẹ̀ ni àbí òye àti bí ìyẹn ti bọ̀ ìyókù tẹ fílẹ̀m torí pé orí lòun a kì fọ orí pípa làámọ̀ omi pa orí. sọlẹ́ ìjẹba irun tún hù ní iwájú tiẹ̀ títí débi ìgéǹgéréjú rẹ̀ ní gbogbo irun tún ti hù ó tún fẹ́ wọnú ojú sẹ́yìn pé gbogbo àwọn eléyìí náà àníkpórí rẹ̀ ló gùn débẹ̀ irun hù ní gbogbo ibi tí irun etí hù àní sọ pé orí ló gùn débẹ̀ wàhálà á sọ pé ojú rẹ̀ ní kíni ìnirun ti hù gbàtú ti jẹ́ pé ojú rẹ̀ ní irun ti hù àjẹpé déédéé ibi tí irun ti máa hù fún ara yìí àti bẹ́ẹ̀ náà ló ti bẹ̀rẹ̀ sí ní fọ́bọ̀ gbogbo ibi tí irun ti wù lójú tiẹ̀ fífọ̀ lọ́fọ̀ torí pé ojú ni wọ́n ń pè bẹ́ẹ̀ yẹn wàhálà èyí ǹjẹ́ wàá sàfihàn bẹ́ẹ̀ náà lẹ̀ irun wù níwájú rẹ̀ níbi tí irun etí wù sọ́tọ́ káfílẹ̀ tẹ́lẹ̀yìn náà pè ní irun gbà pàànàbí sallallahu alaihi wa alihi wasallam sọ pé ẹ̀fìn irun gbà lẹ̀ ẹ̀jú ẹ̀sìn eléyàn ẹ̀sìn irun wọn àlẹ́ yìí kò burúkọ wọn afa tóògùn kan bá ń bẹ tí èèyàn lè fi sí irú oorun bẹ́ẹ̀ tí òfin ní hùmọ́ láéláé kò burúkọ fi sí kò burúkọ fi ó fún tó ṣe tí irun ti ń hù yẹn irun yẹn hù ń bẹ lára àwọn èèyàn. tó ilé tí ní ká àwọn sọ pé àyíká ń bẹ etí ń kátó di pé adébi etí ìdí irun tí máa ń hù nídìí tí bá ti fi sílẹ̀ ẹ̀rí kíkẹ́ kẹtó débi títí wà àyíká máa wà tó rìn tó ń hù ń bẹ̀. tó wọ́n ń pè lẹ́yìn ní àlàyédá lọ́dọ̀ ìmáàmù máàlì kàtà màlìkíyà wọn ni laysa minal wajh laysa minal wajh ọ̀rọ̀ àyàn ní kápọ̀ ojú wà laysa ghaslul idhari biwajib ṣùgbọ́n kẹ́ ẹ fọ àyè tí ń bẹ lẹ́yìn dètí wọn ni kì í sọ̀ràn yìí wa innama yustahab ṣùgbọ́n èyí gbara ọlágbára ńlọrọ̀ àwọn olùmọ̀ọ́yọ́kù pé arúgbọ́n ní ìbú ojú bẹ̀rẹ̀ láti etí sí etí ni ní ìbú ọ láti etí sí etí wọ́n á rí kọ́ fọ́ láti ti bẹ̀rẹ̀ síbi tẹ́tí ti eléyìí ni wọ́n ń pè ní ojú nítorí pé ìdáàrí yẹn lọ́sẹ̀ka ẹnáwó mi lọ́wọ́ jù inú ojú náà lọ́wọ́ wọ́n ní yìí kò sínú ojú lọ́dọ̀ tàwọn èdè muwajahatu la tatahaqqaqu bih wọ́n ní ìdojúkọ̀yàn kì í ṣe pẹ̀lú tó wà lẹ́yìn ìdètí yẹn so ṣùgbọ́n tó bá yẹ pé lẹ́yìn la bá fẹ́ wò ìdojúkọ̀yàn náà kì í ṣe pẹ̀lú sa torí délé ẹ̀yọ̀dètí náà dànù kí ni àwọn àkùn iwájú lásán tọba wọn bọ wájú lásán tó sàlù aláníyẹ sẹyìn pé yẹn ń tan ara rẹ jẹ nù yá lọ ara àwọn bí wàhálà àwọn màmá màmá nìyẹn tó sì kọ́ ọkàn bomi tó wọn kàn fọ báyìí ni bí wọn kàn fọ wọn sì fi yókù lẹ fún tání sèyàn gbọ́dọ̀ rí fún fọ gbogbo ojú o wọ́n lẹ́sẹ̀ ká bomi sí ọwọ́ ọ̀tún ká dà sọ́wọ́ sí ká gbé ọwọ́ méjèèjì ká gbé lọ sójú ká fi fọ ojú ó pé jù níbi bọ́jú ká méjèèjì bọ́jú ó pé jù níbi bọ́jú àwọn àdéhùn kan sì fi hàn fún anabi sallallahu alaihi wasallam wọn máa ṣe bẹ́ẹ̀ eléyìí tó túmọ̀ sí pé tá a bá lè fi ọwọ́ wa méjèèjì gbé omi lọ sójú wa tá a wá fi bọ́ ojú wa ọ̀dà púpọ̀ yóò jẹ́ kí wọ́n kárí gbogbo ojú wa dáadáa yóò sì ṣe fọ̀ ní wọ̀lẹ́sẹ̀ tó bá gbọ́wọ́ kan náà lèèyàn bá fi fọ̀ tó fi fọ̀ tó kárí làbá tẹ̀lé o náà ní kò fọwọ́ méjèèjì kò fi gbé ọ kò fi gbé omi lọ sí ojú rẹ yẹn a sì ti mà wípé ojú tá a rí yẹn àwọn awọ láwọn agbọn àbíká lójú wọn a máa kájọ wọn a máa wéjọ kò kò kìí ṣe pé bóyá bẹ́ẹ̀ máa ti gbádùn àbí máa ti ń jẹ gbádùn ìlàwọ́ kájọ ìyẹn lè má jìyà ṣùgbọ́n táwọ́ kájọ sòtábà tó bóyá àwọn kan wọn bá rí wọn fẹ́ nìkan wí gbogbo èèyàn náà ni àwọn ibìkan àtàwọn ti máa ń wéjọ gẹ́gẹ́ bí iwájú báyìí gẹ́gẹ́ bí ẹgbẹ́ mú báyìí so bẹ́ẹ̀ kẹlòmíì ó tó tún tó tó tó ga lọ sókè ó tún fẹsẹ̀ wá wálẹ̀ ó kọ́ náà so gbogbo orú àwọn abẹ yẹn èèyàn ó rí i pé òun fomi sí gbogbo ibi tí pamọ́ nítorí wípé ìfibìkan sílẹ̀ má fọ̀ nínú ibi tí wọ́n ní ká fọ̀ náà lọ́la bí àìsàn lọ́la ní ọjọ́ torí ẹ̀ láti sọ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí amanatun baynaka wa bayna rabbik ohun ìfọkàntán ni láàrin rẹ̀ àtolúwa rẹ̀ ẹlẹ́dàá rẹ̀ torí pé tọ́ba ṣe dáadáa ìwọ ni ó pè tọ́ba sì kọ́ tó ṣe dáadáa tani ó kófù tani ó kófù ìwọ náà kófù torí ẹ̀yàn gbọ́dọ̀ mójútó yìí pé kí ní ìyá àárín èmi àtọ́lọ̀ ni èyí tààrin rẹ̀ àti èèyàn bíkọ́ kò sí nǹkan tẹ́nìkan sẹ́mi àni masha allah olùkọ́ ẹ̀kọ́júmọ́ ti yín ọ̀dọ́ ta ni mo fẹ́ gba aládá allah ọ̀pọ̀lọ̀ àrẹ̀mí sókè yẹn mójútó lé yẹn ọ̀nbẹ́ nu tó pàtàkì báwo láti ṣe wọn bá wa àlàyé ń bọ̀. àlọ́dọ̀ yẹn mọ ahmed gẹ́gẹ́ bá ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá àwọn sọ pé imú àtẹnu minal wajh níta bá sọ ojú yòókù náà lọ ẹ̀ka sọ nípa àdájọ yíyọnu àti fífa omi símú tó bá yẹ kó ọ̀ràn yẹn ní ká bọ́jú ajẹ́pọ̀ ọ̀ràn yẹn ní ká fọmi sínú ọ̀ràn yẹn náà tún ni ká yọ ẹnu yàtọ̀ sí àwọn ẹ̀rí mi tó tún wá tọ́tọ́ kà sí ká fami símú xọ́ọ́fọ́ wàlàkín àti sọ ike la eléyìn ò tó láti fi sẹ̀rí pé torí pé wọ́n ti pè imú àti ẹnu bẹ lára ojú káwá pọ́nrán yẹn ní ká fami símú ọ̀ràn yẹn ní ká yọnu wàyí lá àpọ̀ràn yẹn náà ní ká fọnú ẹyin jù. a ti mọ̀ pé nìkan ò ní sọ pé ká bọ inú ẹ̀yìn ju ọ̀kan náà àwọn sàábé ọwọ́ ibn Abbas radiyallahu anhuma wọ́n ní kí wọ́n wọ́n ẹni tí ò ríra ma nínú àtibáàbù tí wọ́n sọ àkọ́kọ́ náà àkọọ́lẹ̀ ti gbẹ bọ̀t nínú àwọn sábàbí tí wọ́n sọ ya ojú wọn wọ́n tún fọ inú

sọ wọn ni wọn kò ojú wọn lẹ́ẹ̀mẹ́ta tábà wò ní ọ̀dọ̀ àwọn kọ̀kọ̀ hàn àwọn sọ ní màlìkíyà ipe ńgbà tó o bá fẹ́ bọ́jú lọ́dà níyà ṣùgbọ́n níyà tó dà ń bì ẹ má fi wọn gbọ́ wọn sọ ipe tó o bá fẹ́ fọwọ́ níbẹ̀rẹ̀ àlùwalá ò ní dà níyà o wọ́n sọ pé wọ́n dà níyà wọ́n dà níyà kó o fẹ́ fọwọ́ sẹ̀sìn fọlọ́ ọfẹ fọwọ́ sẹ̀sìn fọlọ̀ wàlákìn ìgbà tó bá débi tó ti fẹ́ bọ́jú wàá dà níyàn pọ̀ ọfẹ́ ṣe àkọ́kọ́ ntọ́jọ́ràn àyàn náà lọ́la níyà dání wàlá ó ti dà níyàn méjì àbí bẹ́ẹ̀ kọ́ ó ti dà níyàn méjì tọ́ wàá dà níyàn pé mo fẹ́ fọwọ́ sẹ̀sìn fọlọ̀ àmọ́ gbà tí wọ́n fẹ́ bọ́jú màá dà níyàn pé wọ́n lọ́run mo fẹ́ ṣe àkọ́kọ́ ọ̀ràn àyàn sẹ́ nínú àlùwàlà.

at-tartibu bayna al-fara'id at-tartibu bayna al-fara'id a sì ti mọ̀ pé àníyàn fàrídà àkọ́kọ́ fàrídà tẹ́sí tún ṣe òun náà ní pípé bọ́jú sọ́wọ́ yẹn káníyàn ti síwájú bíbọ́jú wọ́n ní kọ̀ yẹ torí tartibu at-tartibu bayna al-fara'id tọ́ ibi fọwọ́ yíyọnu fífímú yóò gbófo kò ní sàníyàn bẹ́ẹ̀ iná sọ fún ọ pé no ìgbà tó bá bọ́ tó bá fọwọ́ rẹ wàá dà níyàn pé kíni ọ̀rẹ́ ṣe ọfẹ fọwọ́ sẹsìn fọlọ tọba afẹ yọnu kọ ẹnu fọwọ́ ọ̀tọ̀ ẹnu ọ̀tọ̀ ìmú ọ̀tọ̀ so ọfẹ fọwọ́ sẹsìn fọlọ títí tó tutù wá bọjú so bóòlù ló sì wá tètè bóòlù bóòlù bóòlù sì lè rọrùn káwá sọ pé ọdọ anísìnyí báyìí ibadatun wahidah laha niyatun muta'addidah ẹ̀sìn kan ni àmọ́ láníyàn tọ̀pọ̀ fẹ́ẹ̀mù ẹ̀sìn kan bẹ́ẹ̀ fẹ́ẹ̀mù ẹ̀sìn kan tó dé pé nìkan ni ó ti láníyàn tọ̀pọ̀ ẹ̀rọ̀nú ẹ̀wò sọlá tó gbòòrò rákà mélòó ni rákà mẹ́rin gbogbo rákà kọ̀ọ̀kan láàmú àdàníyàn àdàníyàn ti rùkú lọ́tọ̀ àníyàn forí kanlẹ̀ lọ́tọ̀ àníyàn táyà lọ́tọ̀ àníyàn tísálámà lọ́tọ̀ àníyàn sùjúdù sáhù lọ́tọ̀ ẹ̀rọ sẹ́yìn dání ẹ̀pẹ̀pẹ̀ tó sùjúdù sáwọ́. ẹ̀hán tó ẹsẹ̀ mistake sẹ́yìn dání ẹ̀pẹ̀ wọ́n lọ o ìforíkanlẹ̀ eléyìí o mistake lọ́fẹ́ bí o sẹ́yìn dání ẹ̀bẹ̀. ẹ̀tọ́ ọlọ́wọ́ àlám èèyàn gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ pín sọ́nà méjì náà ni àwọn kan àti ọmọ dání ẹ̀ láṣà àwọn kan àti èsì dání ẹ̀ sọ pé irun alima máa dà ní ẹ̀fọ́ wọ́n fuqaha qalu kadhalik bẹ́ẹ̀ làwọn fuqaha náà sọ àwọn tuntun àníyà dà fún sùjúdù sọ àwọn kan tó kò bùkátà tó bá jẹ́ pé lẹ́yìn sí sálámà gbogbo hajj e hajj ihram e ṣé àníyàn ihram lásán lẹ dá ní àbí hajj labbaika hajjan pé wọn lọ́mọ jẹ́ pèrè láti ṣe hajj àbí láti ṣe ihram hajj ẹ̀yin ti mọ̀ pé nínú orígun hajj ó ní al-ihram at-tawaf as-sa'yu al-wuqufu bi Arafa sani ẹ̀ ti tó fún kàmẹ́rẹ́ rìn labbaika hajjan tó tó fún ihram tó tó fún tawaf al-ifada tó tó fún sáyọ hajj tó tó fún òkú òbí àràfà àbí òtún máa dàníyàn mí. nàá ó tó fún ọdọ àwọn wàjibátù hajj nígbà tó bá débi tẹ́tí fẹ́ kó o tó ní dàníyàn mí pé wọ́n lọ òkójú àkọ́kọ́ la fẹ́ sọ yìí o ṣé wọ́n dàníyàn sọ àwọn olùmọ̀ wa sọ yìí pé ẹ̀sìn ẹ̀yọ̀ kan gbogbo dáa sọ yẹn ọ̀rọ̀ oríṣiríṣi lọ́wọ́ àwọn tòbọ̀ tí tó dọ́gba jù ní pé ẹ̀sìn kan àníyàn kan ti tó fún. Allahumma àyàfẹ́ ni tí wọ́n ti hajj tamattu sọ̀rọ̀ kí ngbà tó ń démi kọ́t àníyàn tó dà ní kíni labbaika umratan tó bá ti parí umra parí nù ó tún dijọ́ kẹjọ nínú oṣù Dhul-Hijjah yóò wá tuntun àníyàn dà torí pé nìtìlọ́ sẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ hajj tiẹ̀ bẹ́ẹ̀ náà ní bí báyìí kó lè ti fẹ́ sọ fún wa pé ẹ wàá dá ní ẹ̀kọ́ fẹ́ fọwọ́ sẹ̀sì fọlọ́ tọba tó adébi ojú ó dá ní ẹ̀kọ́ fẹ́ sẹ fàrí ìtọ́ àníyàn kan náà sì ni pé kíni ọ̀fẹ́ sálọ àlásẹ̀ sí fọlọ̀ níbẹ̀rẹ̀ àlùwàlá ó ti tó níbẹ̀rẹ̀ àlùwàlá ó ti tó torí ẹ̀yẹ tí wọ́n sọ kókó dàníyàn gbà tó bá bọ́jú yùn kò mú níbẹ̀rẹ̀ àlùwàlá ló ti dàníyàn nítorí àti mà nínú tí ẹnu gbogbo olùmọ́ lé lórí òun náà ní wípé màhálò níyẹtẹ̀ kọ́l wọ̀wọ̀ tùhá ẹ̀ńdẹ́ ṣòro ìfìlà ìbàdàn ọkàn làníyàn máa ń gbé àkókò rẹ̀ sí ní ìgbà tá a bá bẹ̀rẹ̀ sí ní sẹ́sì ní làkókò àníyàn tó ilé ìjẹ́bù ti ṣe jẹ́ńbẹ̀ o lẹ́yìn náà wọ́n ní tó ń ma ọ̀sẹ̀lẹ̀ yẹ́dọ̀hùn yomna tẹ́ bá kíyèsí ẹ rí i pé Humran tọ́gbà ọ̀rọ̀ wa rẹ̀ láǹkà yìí o láǹkà torí ẹni tí wọ́n sàlàyé tí wọ́n bá gbédè yóò kú bẹ́ẹ̀ ni tí wọ́n gbọ́. Uthman ti rí bá nàbì sallallahu alaihi wasallam ti ṣe Humran wọn ń wo tí Uthman ṣe òní wọn ròyìn fún wa pẹ̀lú lárúbáwá tó jiná báyìí. ẹ máa wo ó ní fagasala kafa yìí ìyẹn ni pé ní kété tí wọ́n gbé omi ìsàlùwà lákàlẹ̀ fún kọ̀ọ̀bà àkókò jẹ ọkọ rẹ̀ ní fáànù lè tààkì ó túmọ̀ sí pé ńgbà tí wọn náà bá lálùwà láti ké sí kó wá gbé àgé kalẹ̀ ọmọ á pépé ẹ̀ta lónìí bó o ti ẹ̀ ọmọ tí mo rí fọ́dọ̀ rẹ náà rí ló lẹ àhàó. fàràtàlà kíákíá bàbá kókò jẹ. níyẹn níyẹn ẹ̀rì kọ́ sọ pé tó ń mẹ̀ta màbùmàbù. ìyẹn ni pé ọwọ́ fífọ̀ ló síwájú lẹ́yìn náà nàbàtú ẹni yíyọnú tẹ̀lé wàtẹ̀nsákọ̀ wàtẹ̀nsára eléyìí wọn sọ fún wa wípé ọ̀tẹ̀lé yíyọnu àmọ́ ó fa omi símú ó sì fẹ́ jáde. súnmà rọ́tẹ̀lẹ̀ wọ́tẹ̀wọ́ tẹ̀lẹ̀ tẹ̀mọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ lẹ́yìn náà lẹ́yìn tó fa omi símú tán ìlọ́sẹ̀sẹ̀ wa ti kíni lọ́sẹ̀sẹ̀ wa bọ́jú lẹ́ẹ̀mẹ́ta. súnmà rọ́tẹ̀lẹ̀ yẹ́dẹ̀kùlù yómìnà ilẹ̀ lẹ́yìn rẹ̀ ni Usman ọlọ́run bá kú yọnu sí i. lọ́wọ́ afọwọ́ rẹ̀ ọ̀tún ọfọwọ́ rẹ̀ ọ̀tún títí dé ìgbàwọ́ sọlẹ́ ẹsẹ̀ máa wà ọkọ̀ lẹ́mẹ̀ta ọwọ́ àlìyédò ìdá ọ̀túnlẹ̀kọ́t فإنها تتناول الكفين والذراعين والعبدين حتى الكتف. سمعت في أوق lédè Lárúbáwá ọkàrí àtẹ́lẹwọ́ méjèèjì apá méjèèjì ìfúnpá títí déjìká tìrẹ́ńgà tó lọ́wọ́ bá sọ pé was-sariqu was-sariqatu faqta'u aydiyahuma jaza'an bima kasaba nakalan min Allahi wallahu azizun hakim olè lọ́kùnrin olè lóbìnrin gígé méjèèjì àwọn láti sọ gé láti ọwọ́ náà wọ́n gé. sọ́mà gé lápá ọwọ́ wọn gé sọ́mà gé lọ́rùn ọwọ́ ọwọ́ wọn gé. sànẹ́bí sọlá àṣẹlẹ̀ lónìí ọrùn ọwọ́ ni ẹ ti gé ibi tá a ti mọ ọwọ́ tó lọ ń gbà lérò bẹ̀rẹ̀. tọ́ níbi ọwọ́ wọn ni ká fò. thumma ghasala yadahu al-yumna ìgbà tó gbọ́jú tán lọ́wọ́ afọwọ́ rẹ̀ ọ̀tún ìgbà tó lọ́wọ́ fọwọ́ ọkàrí kó bẹ̀rẹ̀ látòrí ọmọ àká ọbẹ̀rẹ̀ látòrí ọmọ kàtọ́rọ́ wọ́nì títí lọ bó ìlàlẹ̀ ẹ̀fọ́ títí kárí ìgbọ̀nwọ́ yẹsẹ títí dẹ́bàá ìgbọ̀nwọ́ títí kárí ìgbọ̀nwọ́ tó báwọn àti ti wá látà nàbì sallallahu alaihi tó fi hàn wá pé títí kárí ni turu ẹni Imam Shafi'i rahimahullahu ta'ala wọn làwọn ọmọ ìyapọ̀ ẹnu kan ipò wà rìn àwọn olùmọ̀ nípa pé àfọ̀ ìgbọ̀nwọ́ àbá ní fọ ìgbọ̀nwọ́ ẹnu gbogbo wọn kò lórí pé á fọ ìgbọ̀nwọ́ mọ́wọ́ nígbà tá à ń bá ń ṣe àlùwàlà. so tó máa kọ́ sẹlẹ̀ yóò dẹ̀kọ̀ lóyún nà wọ́n ti ń sàlàyé tí wọ́n ta ń kókó náà alukoran sẹ́kọ̀ alukoran sọ pé ọ̀sẹ̀ ló wojú ọ̀kọ́ wa aydiyakum ila al-marafiq kẹ́sì fọ àwọn ọwọ́ yín títí kárí àwọn títí kárí àwọn àgbàwọ àwọn àgbàwọ ẹ fọ àwọn ọwọ́ yín alukurani sọ fún wa pọwọ tún lẹkọọ fọ àbọwọ sí ṣùgbọ́n sunna anabi sallallahu alaihi wasallam ó ṣàlàyé rẹ̀ fún wa. so eyi ó ń ṣe àlàyé àlùwàlá fún wa ala sifatil kamali wa tamam sẹ́ni kí wọ́n á sàlùwàlá tó ti fọwọ́ sí lọ́wọ́ kọ́kọ́ fọ fọwọ́ ọ̀sán àlùwàlá rẹ̀ ọba jẹ́ o ṣùgbọ́n ṣe ra rẹ̀ ó dun ra rẹ̀ ńlá dáa èyí tí ń bẹ nínú súnà pé ká ti ọ̀tún síwájú lòsì. bákan náà eléyìí ọmọ fi hàn wá irú àṣìṣe tó wà nínú àlùwàlá èyí tápá kan nínú wa máa ṣe wípé ńgbà tí wọn bá bọ́jú tán tó bá di kí wọn fẹ́ fọ apá wọn wọn kàn bẹ̀rẹ̀ látọrùn ọwọ́ ni títí kárí ìgbọ̀nwọ́ lérò pé ṣe bá ti fún eléyìí tẹ́lẹ̀ kí n àṣejù èyí tẹ́lẹ̀ yẹn tẹ̀ wọ́n fẹ́ sùn ṣùgbọ́n ní ìsìn ètò wọn ní lẹ́yìn ìgbà tó bọ́jú tán kí ni ìdájọ́ rẹ̀ ọ̀ràn yẹn tó o bá fi lè fi àtẹ́lẹwọ́ rẹ lẹ̀ tó o tó o tún fọ̀ mọ́ lẹ́yìn ìgbà tó bọ́jú tó jẹ́ pé àti ọ̀ràn ọ̀rùn nìkan ló ti bẹ̀rẹ̀ tó o wá fọ̀ kárí ìgbàwọ́ ọ̀ lálùwàlà lédè kúkúrú nítorí pé ìtọ́lọ̀ fi pọ́ láṣẹ kó o mú sẹ́ tọ́wọ́ ayẹ bẹ́ẹ̀ kò kúkú yẹ bẹ́ẹ̀ torí pé tẹ́lẹ̀ àlùwàlà bá ti ṣe bá táwọn bàbá wa ń ṣe ńlọ́pọ̀ wa máa ṣe àlùwàlá báwọn afọ ti fi lé wa lọ́wọ́ ńlá máa ṣe torí pé yẹn ó jìnà sọ́pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ wọn má ìsìn káfẹ́ fi ṣe ṣùgbọ́n alhamdulillah tí ẹ̀ máa ti mọ̀ kí èèyàn máa fi ṣiṣẹ́ kí máa fi ṣe wà ẹ̀rọ wọn sọ bọ́ ọdún sí papá ọwọ́ abẹ́rẹ́ láti àwọn ọmọ ká òun kọ́ ọmọ òun kọ́ ọmọ ká yà bẹ̀rẹ̀ láti wọn náà tún máa wá pé èwo lélẹ́yìn so because ìtẹ́yìn ń ṣe òun náà yẹ kọ́ yà wá lẹ́nu gbígbà síbi tí wọ́n ti ń ti bẹ̀rẹ̀ lọ́wọ́ wọ́ dáa ilẹ̀ ẹ̀dínlọ́ síbá torí ọmọ ká ló ti bẹ̀rẹ̀ so nítorí délé ńgbà tó bá sọ fún pé ó lẹ̀ rí ọ wá ẹ sọ pé mo lẹ̀ rí pé ọrùn ọwọ́ láti bẹ̀rẹ̀ wá àbí lọ́dọ̀ ti yẹn ẹsẹ̀ wọn pélé yìí ẹsẹ̀ wọn gbàtẹ́lẹ́wọ́ pé ọwọ́ náà ni ọ̀dà ọlọ́ọ̀ni wà áyédéyẹkùn ìlànà ọ̀rọ̀ àfẹ́ so ibi tá a ti fọ wa nù sọlẹ ìtumọ̀ sí wípé bá a ti ṣe fọ́ nù á fọ lẹ́ẹ̀mẹ́ta títí kárí ìgbọ̀nwọ́ kò wá sí bí yóò ti ṣe má ṣe ọlọ́run ọba wa ṣe tí ó sì ṣe àlùalá níbàámu pẹ̀lú ìlànà ànábì sallallahu alaihi wasallam pé ká fọ àwọn ọwọ́ wa kárí ìgbọ̀nwọ́ àyàfi ká fọ tayọ bẹ́ẹ̀ ò lè jẹ́ tó mú àṣẹ yìí ṣẹ láì fọ́ tayọ ọbẹ̀ kódà kó ṣe pẹ̀lú bíntín torí báwo ló ti fẹ́ sàlùwàlá kárí ìgbà òwò tí wàá mọ̀ ń gbà wọ́ lásán tí òfin ní dé fúnpa. mo rò pé yé kò sí bó ti ṣe lè ṣe báwo ló ti ṣe lè bọ́jú tí bí bọ́jú rẹ ò ní kárí nǹkan kan nínú orí báwo ló ti ṣe lè fomi parí tọwọ́ tó fi parí ò ní kàbìkan nú ojú tó ṣeé ṣe kò sí bó ṣe lè ṣèṣe tó ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ nígbà tó bá tó bọ́jú tó ṣe pé nígbà tó ń bọ́jú yàn ọbẹ̀rẹ̀ sí bọ́jú ó rí pọ́wọ́ rẹ ti débi tí irun náà tún ti bẹ̀rẹ̀ kí lásán pọ̀ ń fọ̀ ojú lásán fọ̀ ni àbí ojú lásán pọ̀ ń fọ̀ nítorí pé al-hukmu lil-ghalib al-a'am la lin ìdájọ́ ó ní í ṣe pẹ̀lú tó pọ̀ jù tó fẹ́ jù kì í ṣe nǹkan kéékèèké tó yẹ pé kò ní í ṣe lẹ́yìn náà máa jẹ́ wọ̀rọ̀ ọkọ̀ ṣọ́kùmá nítorí bá ti wà lẹ́gbẹ̀ẹ́ ni pé tó ti wà lẹ́bàá bí tójú ti bẹ̀rẹ̀ ìdájọ́ tiẹ̀ náà jẹ́ ojú nítorí lẹ́gbẹ̀ẹ́ bí parí sí ìdájọ́ rẹ̀ yóò di ìdájọ́ kíni ìgbọ̀nwọ́. ìwà tipa ìyẹn wà gbọ́dọ̀ kọjá bí tòǹjọ́ tí nkì bá parí ńkọ́ tòǹjọ́ tí kò gbọ́dọ̀ kọjá bí dìímú àlùbálà rẹ̀ ò lè jẹ́ kó pé nítorí kò sí bó ṣe lè fọ apá kárí ìgbà tí ò ní tẹ ọ̀gbọ̀n kò sí ilé ẹni ó mú ọ jẹ́ ni tó tẹ̀ láti ọlọ́ sọ́mọ yóò sọ ọ́ mi tilẹ̀ dàlẹ́ lẹ́yìn rẹ̀ ìnáwó afọ apá òsì. kéye máa ti fọ apọ̀ ọ̀tún eléyìí túmọ̀ sí pé ọlọ́run ọba wa náà ló dọ̀tún ọlọ́run ọba wa náà ló dósì ṣùgbọ́n ọlọ́run ọba ó fi ọlá àti èyí ó fi fún àwọn apọ̀ ọ̀tún fi ọlá àti èyí ó fi fún apọ̀ ó fi ọlá àti èyí ó fi fún apọ̀ náà ló fi wá náà àdéhìí ya ńlá ọ Aisha radiyallahu anha. كان النبي صلى الله عليه وآله وسلم يعجبه التيمن في كل شيء النبي صلى الله عليه وسلم ìlú apá ọ̀tún bíbẹ̀rẹ̀ pẹ̀lú apá ọ̀tún nínú gbogbo nǹkan ló wù ànábì jù sallallahu alaihi wasallam fi tana'ulihi wa tarjulihi wa fi taharatihi ní ìgbà tí ànábì sallallahu alaihi wasallam máa fẹ́ wọ bàtà ẹsẹ̀ tún wọn kọ́ wọ bàtà máa fẹ́ ya àrùn apọ̀ tí wọ́n ya ìgbà tí wọ́n fẹ́ sè tí wọ́n máa kọ́kọ́ fọ̀ tó eléyìí kéèyàn máa fi apọ̀ tún síwájú nǹkan tó dára torí iná tí dáta tí ní sí lágbájá tí ń tó mójútó torí gbogbo ìyẹn mọ̀ pọ̀ yẹ kó bẹ́ẹ̀ kó lágbára kọ́ṣá làmọ́ wà tí wọ́n ti kọ́ wó sí ẹnìkan tó dájú ọwọ́ tún tiẹ̀ lọ sẹ́wọ̀n pé mùṣkílà ni so nítorí eléyìí eléyìí ó fi hàn pé apọ́ọ̀tù apọ́ọ̀tù apọ́ọ̀tù náà la mà ti síwájú níbi gbogbo irú àwọn nǹkan báyìí àti sọ wípé ẹni tó bá kọ́ fọ apọ́ọ̀tù kó tó fọ apọ́ọ̀tù ẹsẹ̀ òsì kó tó fẹsẹ̀ ọ̀tún alọ́ bàjẹ́ àbí ọ̀bàjẹ́ kọ́ bàjẹ́ ṣùgbọ́n dunra rẹ̀ ní ládàá súnà nàbì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. sẹ́ni kan máa sọ fún wa pé kí ló dé tí ó bàjẹ́ kí ló dé tí ó bàjẹ́ á sọ pé kí ló dé tó fi bàjẹ́ tó yẹ wa kí ló dé tí ó bàjẹ́ á sọ pé kí ló dé tó fi bàjẹ́ nítorí kó al wọ́n sọ pé wa aydiyakum ila al-marafiq tó ẹ fọwọ́ ní títí dé ìgbọ̀nwọ́ lónìí ẹ̀ tẹ́tí sí láì jẹ́ ká Al-Qur'an ní sẹ́la tún láì kọ́ pọ̀ síwájú ìwọ ti sọ pé ẹ súnà ti ṣàlàyé rẹ̀ níbo súnà ti wá sọ pé tó o bá ti bẹ́ẹ̀ àlùwàlá bàjẹ́ kò síbi tí súnà ti sọ pé tó o ti bẹ́ẹ̀ àlùwàlá bàjẹ́ àbí òye wà tó ṣùgbọ́n nǹkan tí arígbọ́yé nu súnà ń bẹ̀ yẹn ni pé tó o ti lè ṣe bá nàbì sallallahu alaihi wasallam ti ṣe ṣe yẹn níbí ọ̀pàdánù ládàá títẹ̀lé súnà àlùwàlá ní gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam ti ṣe mẹ́ńsà àlùwàlá rẹ̀ ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta tí wọ́n ń tẹnu mọ́ yìí ó pàtàkì ká mójútó nítorí pé oríkèé tómi ò kárí lẹ́ẹ̀kan tàbá fọ́ lẹ́ẹ̀kejì ibi tómi ò dé yóò dé bẹ́ẹ̀ tàbá fọ́ lẹ́ẹ̀kẹta ibi tómi ò yóò dé bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí wípé ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn mára ni ẹ̀sìn wa Islam ẹ̀sìn tí ò gbọ̀gùn láàyè ni ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn tí ò gbóòórùn láàyè ni torí ẹ̀ ẹ rí i pé àfọ́lẹ́mẹta àfọ́lẹ́mẹta àfọ́lẹ́mẹta gbogbo irú àwọn èérí kan tí máa pamọ́ sára àbẹ́rẹ́ bẹ́ẹ̀ tí èèyàn ń ṣe àlọ́ alábẹ́ẹ̀ lójoojúmọ́ lẹ́ẹ̀márùn-ún ẹ dákun sẹ́sì kan ṣẹ́kù lára rẹ̀ kò ní ṣẹ́kù lára rẹ̀ àwọn òórùn burúkú kan tí máa ń rùn lára àwọn ẹni tí ewẹ́ ẹ rí i pé ẹni tí máa ń ṣàlù àlá wọn ò ní sábà máa gbọ́rú ẹ̀ lára rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni wọn ò ní sábà máa gbọ́rú ẹ̀ lára so nítorí ìdí eléyìí báyìí ká mójútó àlùwàlá ká má falùwàlá ṣeré lẹ́yìn ìgbà tá ànábì wa sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí Uthman radiyallahu anhu gẹ́gẹ́ tí sẹ́ń ròyìn fún wa lẹ́yìn tí wọ́n pa owó òsì tán thumma masaha bi ra'sihi lẹ́yìn rẹ̀ ni wọ́n wá fi omi pa orí wọn lẹ́yìn rẹ̀ ni wọ́n wá fi omi pa orí wọn lédè lárúbáwá tá sọ pé thumma masaha ra'sahu lẹ́yìn náà ló lẹ́yìn náà ló pa orí rẹ̀ lẹ́yìn náà ló pa orí ẹ̀ thumma masaha ra'sahu lẹ́yìn náà ló pa orí ẹ̀ ṣùgbọ́n thumma masaha bi ra'sihi lẹ́yìn náà ló fi nǹkan pa orí ẹ̀ torí báyẹn àní pè ní àlékún ó wá náà Al-Qur'ani bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni wamsahu bi ru'usikum kẹ́ẹ̀sì fomi pa orí yín kẹ́ẹ̀sì fomi pa orí yín tọ́bìlbẹ́ẹ̀ òṣìrà ìlàmàbìhì yẹ̀kúnnù mẹ́sùrà wọ́n fi báyẹn tọ́ka sí ní táwọn fi pa orí ni. àyè tọ́mṣàṣù bí rùú sì kún àlùmáà. وفيه تقديم وتأخير أي فامسحوا رؤوسكم بالماء باي أفيها وقل كنت تتوقع قولي تقول سبا أه، فوق قولي لتوقع فوق قابي ما سهى رأسه أبي بي أقول سو شكما سوريتي وقتنا وما سقوي وامسحوا رؤوسكم قولي فمن مسح رأسه biyadihi mujarradatan anil ma yuqalu n'ime masa ra'sahu tí wọn fọ tí wọn bá pa orí lásán láì bẹ ọ parí wa qadim tala amra náà ló ti ṣe ẹ parí yín ni ó ti ẹni ti fi fa masa ó sì torí ẹ. mẹsàhà ràṣẹ̀hó kò tó gba pẹ̀lú mẹsàhà bí ràṣẹ̀hì torí báyẹn ó ní àǹfààní pé nǹkan kan lẹ́lò tẹ́ fi parí yín kì í sọwọ́ lásán ẹ fi nǹkan kan kún ọwọ́ yín fi pa orí yín ni sọ̀tún rẹ̀ wàmsàhó bẹ́ẹ̀rù òsè torí ẹ̀ tí sọ pé ẹ léde lágbáwá mẹsàhà ràṣẹ̀hó àti mẹsàhà bí ìtumọ̀ àwọn kan náà ni kéèyàn kankan náà hakíkatẹ tó wamsahu bi ru'usikum ọ̀yàtọ̀ sí wamsahu ru'usakum èyí táwọn olùmọ̀ọ́ sọ tó sọ pé fi ghayr qur'an tó bá já qur'an àlẹ́ sọ pé wamsahu ru'usakum na'am ṣùgbọ́n ìtumọ̀ tí ó mú wa kìí ń tọ́lọ̀ wọn ń fẹ́ bí ìtumọ̀ tí ó mú wa ni pa orí rẹ ó lè jẹ́ pé ó lómi ó sì lè má lómi kò sì sẹ́ni tí ó sọ pé ó ń tọ́ da ṣùgbọ́n ro òsì kan ó túmọ̀ sí kéǹkà kan lẹ́lò tẹ́ fi pa orí yín ẹ lómi láti fi pa orí yín waqad alima al-jami' annaka la tasta'milu at-turaba wala al-ghubara fi mashi ar-ra's òní dé pé abẹ́rùkú sórí igbe torí kó fẹ́ parí à èpè abẹ́rùkú báwò so àti mà ní wọ́n sàkó bí wọ́n ó sì kún ó ní pẹ̀lú omi tá a lò tọ́ àwọn tó sọ pé ẹ báà yẹn kọ́ bá àwọn sì ń bẹ̀ ìtumọ̀ náà lè pé pé wamsahu ru'usakum wọn ni tó bá di pé ibi tí èsì alukur'an àlè sọ pé wamsahu ru'usakum bó ti wá sọ nípa bá ìgbà tí ìtumọ̀ ti pé láìsí bá wọn ni silatun lit-ta'kid silatun lit-ta'kid pé wọn mú wá ní láti fi ẹsẹ̀ ìtumọ̀ rẹ̀ nílẹ̀ torí wọn kì í sọ pé nǹkan kan náà alukur'an zaid wọn kì í pé nǹkan kan náà alukur'an kò lé àlékún ni rárá nítorí pé tí wọn bá pè lálékún yọkùn kò sì sí tó ṣe yọkùn náà alukur'an so wọ́n sahih ní pé àti ẹ̀bùkátì lé yẹn torí pé bá àti wọn bẹ̀ ń jí àbíhá lè ma'nan wọn mú wa torí ìtumọ̀ kan ni tó ṣe é pé tá a yọ bá ìtumọ̀ yẹn ò lè omi pa orí yín bá sọ ó túmọ̀ sí pé orí ló ní í ṣe pẹ̀lú yìí ṣe irun ṣùgbọ́n lè yàn àǹfààní tí ń bẹ́ẹ̀ ni pé tí wọn orí rẹ bá pọ̀ níbi tó rí rẹ máa lọ irun gùn lórí rẹ títí ó fi fẹ́ẹ̀ dé ìbàdí rẹ lẹ́yìn ṣé gbogbo ẹ̀ náà ló fọwọ́ pa ọwọ́ bí torí ẹ̀ ma ọwọ́ bí torí ẹ̀ ma nùrùn yẹn kò sì dọ́wọ́ padà kí á kó sinmi so eléyìí jẹ́ àǹfààní tó wà ń bi pé orí ẹ̀fín pa yàtọ̀ sílẹ̀ yẹn Al-Imam Shafi'i rahimahullahu ta'ala àwọn ní àlùbá lè tẹ̀bẹ̀rẹ̀ yìí bá a tó wà ń bẹ̀ yẹn ń tọ́ka sí pé apá kan rẹ̀ ní kẹ́ ẹ pa pé wọ́n sàhó bí ó sì kún àyè wọ́n sàhó bí bá àgbèrò òòrè kù pé apá kan nínú orí yìí ní kẹ́ ẹ fomi pa wọ́n sì má di tiwa lórí ẹ̀ fún anabi sallallahu alaihi wasallam hasara àní lẹ́yìn mẹ́mẹ́tì wà mẹ́sàá bí mu ọ̀dẹ́mi rọ̀ṣẹ̀ àdéhùn yẹn ò sọ̀hí kan lọ títí bọ̀ wọ́n tún fi mí kún wọ́n tún fi mí kún wọ́n tún fi mí kíkún nígbà nàbí sallallahu alaihi wasallam wọ́n sí láwọn àníkù níbi irun iwájú wọn wọ́n á fi ọwọ́ pa irun iwájú nìkan ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ìmáàmù yòókù wọn láti ti wá látọ̀dọ̀ Mughira irun Sahih Muslim wọn nàbí sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n fọwọ́ pa irun iwájú wọn wá pa wọ́n fọwọ́ pa ìtọ́sẹ́kù nínú láwàní wọn ìyẹn ni pé iwájú ti hàn wọ́n wá mú ọwọ́ wọn àfi pa gbogbo láwàní ó túmọ̀ sí pé gbogbo orí lèèyàn pa tí láwàní bá ń bẹ lórí tí irun kan bá yọ ọ́lẹ̀ láti tí irun ti yọ ọ́lẹ̀ ló ti bẹ̀rẹ̀ wá fi yòókù pa láwàní rẹ̀ àbí òye wa so eléyìí fi hàn wá pé àtàmím thumma àtàmím ẹ̀ ipe apàkárí apàkárí ṣùgbọ́n kì í ṣe dandan kí omi ọkàn kọ̀ọ̀kan nítorí pé mọ́sùlù lélẹ́yìí gèsè gúúsùlù káfomi páni wọn ní káfọ́nù torí ẹ̀sọ́ bá sàlù alákan tí gbogbo orí rẹ̀ wá rìn tómi ń kán láti sẹ́ ẹ̀wẹ̀ ni pé àmọ́ sàlù alá ni á ah, àlù alá ilé ti di wẹ̀ nítorí pé alimọ́sùlù lẹ́yìísá oslan tó wọ́n sọ pé alimọ́sùlù mọ̀bìnáhùn alẹ́ tàfíf wàlẹ́yìísá lọ́kùlóhùn mí wọ́n mọ fífọwọ́ pa orí àbí fọwọ́ parun pa etí lórí ṣíṣe dẹ̀kun fún yàn ni àti sẹ́mánikà kò tún lè kìí ti ṣe sẹ́gbà lérò pẹ̀lú fómipá onípomi gbọ́dọ̀ kan lékibi yàtọ̀ sí tí wọ́n ní kọ̀ọ̀kọ̀ ẹni tí kọ̀ọ̀kọ̀ wọ́n fẹ́ kó mi ó ṣe kí ni kọ̀ kan lékibi torí di eléyìí báyìí eléyìí ìjàbọ̀ ti ṣe jẹ́ńbẹ́ o wọ́n á ní ká fi omi pa orí wa wàlẹ́ ìtọ́kànbalẹ̀ sí náà ní ká fomi pa gbogbo orí ká fomi pa gbogbo orí eléyìí lọ́kànbalẹ̀ sí jù kété ká fomi pa apá kan nínú orí wa eléyìí ló fà níyà pẹ́ẹ́nu sí ń bẹ láàrin àwọn olùmọ̀ tó sọ pé a fomi pa apá kan ni bí ìmáàmù Ṣáfi'í wọ́n lè tó kéré jù nínú ohun tá a bá ti fọwọ́ kàn ó ti tó ní ẹ bá ti fomi sọ́wọ́ tó kàn fi sí ọmọ káàrẹ́ tó ṣe báyìí bí ìgbà tó ń sáìn tó ti tó ìmáàmù Abu wọn ni láà ìdákanu mẹ́rin orí tó o bá ti fomi pa ó tó torí pé ìdákanu mẹ́rin pọ̀ àwọn Imam Malik àti Imam Ahmed nínú rìwáyà tó tó lágbára lọ́dọ̀ Imam Ahmed àti Imam Malik ní táwọn sọ ni pé gbogbo orí la fomi pa ńlọ dọ́gba jù gbogbo orí la fomi pa kí sapá kan nínú orí eléyọ̀ yọkùnrin lẹ̀ kò sí yóbin lẹ̀ ọwọ́ méjèèjì láti fi pa orí àwọn méjèèjì láti pa orí wàá mú ìta àfita ìka àtàǹpàkò rẹ wàá fi síbi dètí ìka àfábẹ́ lọ síwájú àwọn kàyókù ọ̀tẹ̀lẹ̀ wàá gbé gba orí rẹ lọ sàlẹ̀ wàá sì tún gbé wájú padà àtọkùn àtòbí bá ti ṣe fọwọ́ pa orí wa nù. tí ẹ bá bẹ̀rẹ̀ láti wájú àti ẹ bá bẹ̀rẹ̀ látẹ̀yìn gbé lọ wájú tó kún gbé wẹ́yìn kọ́ kò bóró torí pé súnà ó tún wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi ṣùgbọ́n ìta nàbí máa ń ṣe pọ̀ jù onípọn bẹ̀rẹ̀ láti wájú lọ sẹ́yìn látẹ̀yìn wá síwájú. yàtọ̀ síbi apá kan nínú àwọn màmá màmá ẹ ti máa sá lù àlà tó ṣe kí sábà ti fomi sọ́wọ́ báyìí wọ́n kàn rọra gbé gba àárín orí wọn lọ ni ìgbà tí yẹn ń la títì eléyìí kọ̀ èèyàn fi omi sọ́wọ́ èèyàn wá ti parí rẹ̀ yọ̀ dá padà eléyìí nìkan tí wọ́n gbà lérò pẹ̀lú fífomi pa orí tọ wọn náà nàbí sọgbọn bá àbárí kò ṣẹlẹ̀ wọn fomi pa aláwọ àníwọn àlàyé ń tún bọ̀ àdìsí ń bọ̀ lórí pé sáà náà lè fomi pa láwọn àníwọn àbí bẹ́ẹ̀ kọ́ ṣé láwọn àní sì ní borí obìnrin àlàyé rẹ̀ ọwà àti wá sàlù alásán àfomi pa orí wa ẹ̀yìn rẹ̀ la bá parí ẹ̀yìn rẹ̀ la bá gẹrí ẹ̀yìn rẹ̀ la dirí sẹwọn pé yóò sọ̀rọ̀ irun yẹn sá ń bẹ ń bẹ àbí òsùn bẹ́ẹ̀ wọn wà mbẹ ọdọ ẹni tó lọ fárí tó lọ gẹrí ńkọ tí ó tún alọ aláṣẹ tàbí kò ní tún sí o kò ní tún sí lè anahu kan akọ àlọ xìnà tàwọn bọ wífkọ amọrọ ọlọhùn àgbàwọjẹ torí kọ́ àlọ́ aláṣẹ sí tẹ́lẹ̀ ó sí ní ìbámu pẹ̀lú bọ́lá sí palasẹ̀ fífárí kò pálọ̀ àlá báyìí gígẹrí kò pálọ̀ àlà rẹ̀ bàjẹ́ fífarí gígẹrí kò pálọ̀ àlà rẹ̀ bàjẹ́ àlọ́ aláyẹn bẹ̀ ká láàfin àkóso tó ṣe tẹ́lẹ̀ ìjẹ́bi ó ti ṣe jẹ́mbẹ̀. tọ́ àti pa wa báyìí wọ́n ṣàlàyé pété ẹ̀ka wọn parí ni abẹ́ẹ̀ méjì abẹ́ẹ̀ mẹ́ta àdéhìí tó bọ̀ tí ó ṣàlàyé ìgbà tá a parí a sì wá rí ìyapọ̀ ẹnu rẹpẹtẹ tí ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa rẹ̀. lẹ́yìn tí wọ́n parí tán thumma ghasala rijlahu al-yumna ila al-ka'bayn lẹ́yìn rẹ̀ ni wọ́n fẹsẹ̀ wọn ọ̀tún títí dé kókósẹ̀ méjèèjì wọ́n fẹsẹ̀ wọn ọ̀tún títí dé kókósẹ̀ méjèèjì thalatha marrat lẹ́ẹ̀mẹ́ta thumma al-yusra mithla dhalik lẹ́yìn náà wọ́n ti fẹsẹ̀ òsì lẹ́ẹ̀mẹ́ta bákan náà wọ́n sọ pé wọ́n fomi parí wọ́n sọ pé wọ́n fomi pétì ẹ̀kan náà ni wọ́n lọ fẹsẹ̀ á sọ pé yes àìkò dárúkọ etí kò túmọ̀ sí pé wọn ò fetí àìkò dárúkọ etí kò túmọ̀ sí pé wọn ò fetí báwo torí àdìsí tó wá tó ní al-udhunani min ar-ra's al sí méjèèjì àrò orí náà ni ó túmọ̀ sí pé wọ́n pa orí wọ́n ti pètì náà tó yé wa wọ́n pa orí wọ́n ti pa kíni wọ́n ti pètì náà tó sẹ̀sẹ̀ nídìí ká tún wọn á máa sẹ̀sẹ̀ ṣàlàyé kò ní èdè tọ́ ìjẹ́tọ́ bá jẹ́ báyìí àlàyé tó ń bọ̀ àlàyé tó ń bọ̀ àdéhìí tó ń bọ̀ lórí pé ẹ tómi tá a fi parí a lè fi pe tí lẹ́yìn náà èmi ló náà látún pa etí sẹ́ẹ̀kan abẹ́ méjì àti pé kí ni túmọ̀ alóògùn náà ni mi rà àdéhìí ń bọ̀ torí kọ́ mọ́ bàjẹ́ pé ayára pé ń ká kókó òun tó àní ti ṣàlàyé lẹ́yìn. lẹ́yìn náà Uthman radiyallahu anhu wọn lọ fẹsẹ̀ rẹ̀ ọ̀tún títí kókósẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta tí kókósẹ̀ méjì lọ́wọ́ àlẹ́sẹ̀ kan ní abẹ́yọ̀ kan náà sọ pé Yorùbá ni kókósẹ̀ o kókósẹ̀ méjì lẹ́sẹ̀ kọ̀ọ̀kan wọ́n ní wọ́n tẹ wọn títí dé kókósẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta eléyìí gbogbo ara ti dá kókósẹ̀ wa mà bá dà ádámù àbáàdámù tọ́lá ní ká fọ́ ọkàn àlékọ́ tọ́ àdúgbò ẹ̀fọ́ lọ. ń tẹ̀ ń kà fún kókósẹ̀ ọ̀ òun làwọn olùmọ̀ pè ní àwọn eegun méjì tí wọ́n yọ sọnsọ lẹ́gbẹ̀ẹ́ ẹsẹ̀ wọ́n yọ sọnsọ àbí wọ́n yọ sọnsọ bó ti wọ ọlọ́run ibi tí ẹsẹ̀ ti papọ̀ mọ́ eegun ojúgun eegun tó so wọ́n pọ̀ bí tó ti yọ sọnsọ ni wọ́n ń pè ní kíni káàf ṣùgbọ́n lọ́dọ̀ ìmáàmù wa Abu Hanifa rahimahullah àwọn ni. pé eegun ti ń bẹ lókè ẹsẹ̀ eegun ti ń bẹ lókè ẹsẹ̀ ń bì pípé ni wọ́n ń pè ní káàbù káàbù báwo àwọn níbẹ̀ fẹ́ bẹ pọ̀ ń táwọn ta wọ́n lẹ́sẹ̀ ọ̀rọ̀ ti pọ̀ jù lórí pé sọ́rọ̀ Abu Hanifa ló mu àbí èso ètò ọkàn balẹ̀ sí onípa àwọn eegun méjì tó yọ sọ́nsọ́n àwọn ni kíni káàbù ẹ̀yìn báwo láti wá fọsẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹlòmíì ò ti wọ̀n mọ́ báwo láti lè fọsẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àyè pé sọ ọmọ bá ti lè fọsẹ̀ lẹ́ẹ̀kan àbọ̀ ọ̀yà kó o ti lè fọ lẹ́ẹ̀kan fún wa ti lẹ́ẹ̀kan tó ti lẹ́ẹ̀kan sí ó pẹ́ mélòó ẹ wá sí lóde lẹ́ so bẹ́ẹ̀ wọn ni wọn fọsẹ̀ wọn lẹ́ẹ̀mẹ́ta sunna ní ká tún fọ ẹsẹ̀ náà lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mẹ́ta wọn fẹsẹ̀ ọ̀tún lákòókò lẹ́yìn náà wọn tún fẹsẹ̀ òsì náà lẹ́ẹ̀mẹ́ta tó lẹ́yìn ìgbà tí Uthman radiyallahu anhu tí wọ́n ṣe àlọ́ àlàtàn báyìí kan sọ pé ra'aytu rasulallahi sallallahu alayhi wa alihi wa sallam tawadda'a nahwa wudu'i hadha ó ní mo rí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí wọ́n ṣe irú àlọ́ àlàtàn mo ṣe yìí báyìí muttafaqun alayhi al-imam al-Bukhari àti imam Muslim àwọn ọgbẹ́ àti ìjáde. wọ́n ní àlàyé tọ́sẹ́kù nínú àdéhìí tí wọ́n mú wa òun náà ni ipa ànábì tún sọ yìí pé man tawadda'a nahwa wudu'i hadha thumma salla rak'atayni la yuhaddithu fihima nafsahu ghufira lahu ma taqaddama min dhanbihi. fún ànábì sallallahu alayhi wa sallam wọ́n sọ fún gbogbo ẹni tó bá ti àlùwàlá gẹ́gẹ́ bá ti ṣàlùwàlá yìí lẹ́yìn náà tó wá lọ kírun rákà méjì tí ó sì fi ẹ̀mí rẹ̀ ó kankan nípa ọ̀rọ̀ ilé ayé yìí tó fi kírun yìí tán ọlọ́run bó ṣe àforíjì gbogbo tó ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ subhanallah eléyìí túmọ̀ sí kásì àlọ́ alákọ̀dà tó wà kírun lẹ́yìn rẹ̀ èyí tá a mọ̀ sí kọjá pé ńgbà yẹn ààrùn kankan míì tó sọlọ ààrùn kankan míì tó yàtọ̀ sí eléyìí òṣìṣẹ́ tàbí ṣùgbọ́n pé oníkálukú wa ń kọ́ ìní fẹ́ kọ́ lọ́wọ́ bó ṣàforí jẹ́ ẹsẹ̀ fún ọlọ́wọ́ bá kó ṣàforí jẹ́ ẹsẹ̀ wà fún wa. sábà wọn ti sì dáadáa wọn rí pàǹfààní pọ̀ ń bẹ jọjọ nínú àǹfààní tó wà ń bẹ òun náà nípa àwọn sàbí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn jẹ́ ẹni tó ga wọn ga léèyàn wọn ga ní làákàyè wọn ga lérò wọn sì ga nímà gbogbo ntọ́ba sallallahu alayhi wa pàápàá àwọn àṣìṣe tọjẹ mẹsìn wọn kì í fojú pàlàbà rẹ̀ wọn a máa wò dáadáa wọn ó sì ṣe làákàyè nípa rẹ̀ wọn ó sì há dáadáa nítorí káwọn náà lè bá fi ṣàǹfààní wọn sì bá láǹfààní àti ṣàlàyé rẹ̀ fáwọn mi. síbẹ̀ làwárí ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa lónìí tá a bá wà nílé ẹ̀kọ́ ojú lásán là ń fi ríran ọkàn ò síbi tí wọ́n bá wa sọ tí ẹ̀ má sì fojú rí tí wọ́n ń ṣàlàyé fún ṣùgbọ́n tí ọ̀fọ̀kàn síbẹ̀ ẹ rí pé lọ́pọ̀lọpọ̀ gbà tó bá ní kó wọn ṣàlàyé ni tí wọ́n wí ọ̀tọ̀ ni tí wọ́n sọ eléyìí tí máa mú kọ́pọ̀lọpọ̀ fẹ́ẹ̀lì ilé ẹ̀kọ́ tí máa mú kọjá pọ̀tọ̀ ni tí wọ́n bí ọ̀tọ̀ ni tí wọ́n kọ́ kalẹ̀ yọ́n máa bínú yọ́n máa gbiná jẹ tí wọ́n béèrè náà ló ń dáhùn ṣùgbọ́n tọ̀ ni tí wọ́n fóun ni mo fi rí ọkùn sí ń bẹ̀ ọ̀tọ̀ ni tó lù kọ́ sọ ọ̀tọ̀ ni tí torí de ilé ẹja tara wọn sàbí kọ́gbọ́n wípé gbogbo ẹni tó bá fẹ́ ní màláyé bí sísè ń fojú rí yóò sì máa fọkàn tẹ̀lé tí máa fọkàn tẹ̀lé ilé tó dángájíá èyí tó sọ wípé kò ní kí n ní sọ pé n tí wọn ni wọn sọ kò ní nínú tó wà ń bẹ̀ onípẹ́ àwọn sàbí ànábì wọn kì í ṣe àfojúdi nǹkan kan nínú mà wọn kì í ṣe àfojúdi nǹkan kan nínú mà àlùwàlá ọ̀pọ̀lọpọ̀ lè pé ah, àlùwàlá lásán náà lè wá jókòó sí látàá àlùwàlá táǹsì ń jojúmọ́ kọ́nà mo ti ṣe àlùwàlá tó gbà mẹ́ẹ̀ẹ́dógún lónìí wàá kó àjùlọ èso ń yọmí lẹ́nu ẹ mọ̀ pé àìmọ̀ àlùwàlá ṣe náà lójú ó ṣe tó gbà mẹ́ẹ̀ẹ́dógún ó sì ní kí nínú yọ lẹ́nu iṣó nítorí tó bá gbẹ́sìn yìí àkọ̀yẹ́ kó tó ẹ̀mẹ́ẹ̀dógún náà àbí bẹ́ẹ̀ kọ́ ni tontorí de eléyà àìnífarabalẹ̀ ìkánjú wàǹwàrà ìmáfojú tẹ́ḿbẹ́lúmà iná lójú kọ́ máa ṣe wàhálà bá ó sì ṣe ọ̀ àfikọ́ wàmà torí de náà àwọn sábẹ́ ìṣàfojú di nǹkan kan ẹ sì pé gbàtí Usman tó ní kó lọ gbàgbé wa kó lọ gbé omi àlọ́ aláwọ̀ kù ẹ rí i pé àwọn yẹn sábẹ́ tó wà bẹ̀ wọn ò dìde kó ń bẹ̀ pé akínní ah, sálọ aláná la àá rí nǹkan tó fẹ́ dára jókòó sí ni rárá o wọn dúró ṣùgbọ́n àwọn akọ́ ẹ̀rí pé tí wọ́n jẹ́ bisimilá alhamdulilá wasalaatu wasalaamu ala rasulilá ibi tí abala yà wà aládé ń jẹjọ́ ẹlòmíì ti jẹ́ jáde pé aláàtì ẹ̀ ṣe ẹ̀sìn bí nǹkan kan ní wọn subhanallah kò tí ẹ̀sìn bí nǹkan kan wọn fẹ́ sọ ah ṣé àbálẹ̀ wà á ti nǹkan kan ẹ̀yìn ti ti mà ike ń gbàtà lọ àlọ́ ọba dá bóònù ń fi bẹ́ẹ̀ dá ìwọ̀n ò ní dá torí di eléyìí kò ní nímọ̀ rárá ẹni tí ń fojú di nǹkan kan nù mà sòṣùgbọ́n ẹni tí ó bá ti fojú di nǹkan kan nù mà ó sì máa kó jọ nù ó sì máa kó jọ nù ó sì máa kó jọ nù sí èpọ̀ kò sí nínú ẹ̀kọ́ tuntun wa ń bẹ̀ ó ní pé tí mo ti mọ̀ tẹ́lẹ̀ tí wọ́n bá láwọn fẹ́ ṣàlàyé rẹ̀ ń gbọ́dọ̀ sápákà ike mo ti mọ̀ nítorí pé nínú kí n ṣe sùúrù yun ìlàlékún mọ́ tún ti wáyé. àwọn ọmọ sí pé gbogbo ẹni tó kò tí ń wo náà ni ọmọ àlọ́ aláṣẹ ni àmọ́ ti kí gbogbo wọn náà ní ọ̀rọ̀ ànábì ni sọlọ́lá àdìsọ́lá ẹbí gbogbo wọn rà ànábì tí wọ́n mọ bá ànábì sọlọ́lá àdìsọ́lá sọlọ́lá àmọ́ àyèmọ́ nǹkan kan lè pamọ́ sí wa táwọn ọmọ so ó sì lè jẹ́ pàṣẹ èméjì ń pa nǹkan kan míì tó yẹ pé níbi tí wọ́n bá ti ń sàlàyé ní òtí yé wa yéke nínú ẹ̀kọ́ tuntun wa ń bẹ̀ ó náà ní pé àlọ́ alátẹ̀rí yẹn àṣeyéke lànàbì ṣe àṣeyéke lànàbì ṣe ànàbì kì í ṣẹ̀sìn ní wàdùwàdù torí tó bá tó wàdùwàdù la anábì bá ń sẹ̀sìn wàláhì kò lè rọrùn fún Usman láti ṣàlàyé ìfún wa. ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ nínú àti bá pàlù àlà ni kí wọ́n ròyìn à nǹkan dàrú torí pẹ́lú mi ìbí títà lọ́nà tó wá kàn bómi wọn bó bó bó bó. ẹ̀kan náà lẹ́kàn rí tó kó mẹ́ gbígbà tí èèyàn kan fomi bí àtàkì ojú ara rẹ̀ ni. pèlè ìdúrà ní kẹsàn-án parí nù la ṣùgbọ́n anabi ọ̀ṣọ́lá àtúnlá yékéyéké torí ká anabi yẹn ọlọ́run ní laqad kana lakum fi rasulillahi uswatun hasan àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára anabi sallallahu alaihi wasallam ẹni tí àwòkọ́ṣe rere máa ń bẹ fún yín lára rẹ̀ ẹni tí gbogbo tó náà mọ̀ sí àti yé ni. bákan náà àwọn àfọ̀tá kan rí ń bẹ ni pé orí àwọn tàbí pé gbogbo tó bá ti fẹ́ fi tì sọ́dọ̀ anabi sallallahu alaihi wọ́n máa rí kó dá wọn lójú wọn máa rí kọ́ dáhùn àwọn lójú ètò pé ọkàn máa bá ó tiẹ̀ ṣeéṣe kọjá pé ah ètò kó ṣeéṣe ètò dájú ni wọ́n máa sọ àwọn ò rí bẹ́ẹ̀ o nítorí tí èèyàn kan fẹ́ gbé ntọ́gbọ́nbì lọ síbi kanis ó lè fi kún àbí kó dínkù ẹni tó fẹ́ kọ̀rẹ́tì rẹ̀ náà lè dínkù àbí kó fi kún ẹni tó kọ̀rẹ́tì eléyìn náà náà lè fi kún àbí kó dínkù bó o kí àwọn afọpọlọ ti wá rò ẹ̀kọ́ àwọn sábẹ́ yẹn bí tẹ̀mẹ́lì wọ̀ torí ẹ̀ lẹ́tìrì àdìsí kan ibi yẹn bí sẹ́fẹ̀ntì gbà wá gbóòlù wọn sì lè má yàtọ̀ síra wọn. nítorí pé orí tiwọn ọpọlọ wọn wà sọ́ọ̀fì ọpọlọ wọn má eruku òtí gbà sí. ṣùgbọ́n ní ìsìn èèyàn kan níta àwọn máa ń ṣe ni pé a gbọ́rọ̀ lọ́nà tá a fi ní àìdíà tí wọ́n bá wa sọ. kì ṣe pé àwọn gbọ́rọ̀ lọ́nà tá a fi sọ àwọn gbólóhùn tí wọ́n lò fi bá wa sọ̀rọ̀ torí ẹ̀ ló fi jẹ́ pé ńgbà tá a bá fẹ́ jíṣẹ́ ń tá a gbọ́ yùn àìdíà láàmà fi jíṣẹ́ yìí ṣe gbólóhùn tá a gbọ́ gangan so eléyìí tí ẹ máa ń fẹ́ fẹ́ àìdíà jíṣẹ́ yóò fi kún yóò dínkù so ṣùgbọ́n àwọn mẹ́rin ti ṣe rí gángángángán ni wọ́n ṣàlàyé torí wọ́n ti mọ̀ pé sìn ní nǹkan yìí àyè fi ṣeré àìlèsọ eléyìí ló dá wàá lẹ̀ púpọ̀ láàrin wa lónìí ẹ̀rí nísìn ẹ gbọ́rọ̀ ẹnìkan wá ẹ lọ sọ báyìí ẹni tẹ́ gbé wá bá tẹ́lẹ̀ òfófó náà lẹ́ kúkú wá sí tò ní tẹ́ gbọ́ nǹkan ṣe bẹ́ẹ̀ ṣe gbọ́ lẹ́ jíṣẹ́ rẹ̀ àmọ́ ẹ fẹ́ sọ lọ́nà tí wọ́n fi bí ẹni tẹ́ gbé wá bá wọ́n bá rí àt tí wọ́n ti wá rí àt yọba lọ wádìí pé ń gbọ́ ẹ báyìí kí ti bẹ́ẹ̀ sọ ta sọ fún yín gbọ́ wá bì wá ń bì níta lọ sọ ńkọ́ síbẹ̀ sọ báyìí báyìí báyìí torí tọ́lọ́ sí ah, mo ti rí bẹ́ẹ̀ ti sọ́nù <laughs> mo ti rí síbẹ̀ tí sọ́ọ̀bù ti dá nǹkan lẹ̀ so ilé ìtumọ̀ sí pé ìwọ náà ń gbọ́ ọgbọ́ wa bá lónìí ọgbọ́dọ̀ ti tètè owó dáadáa tí kìkì ṣe bí wọ́n ti gbọ́rọ̀ wọn ó kéré àwọn èèyàn tó sì bá ti wá gbọ́ sọ iná lórí àti àwọn èèyàn wà tó ṣe pé àwọn kì í gbé ọ̀rọ̀ lọ bá ẹni tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gbọ́. ọlọ́lá ti ń bẹ fún àti àlọ́ aládáadáa á rí nínú àdéfì ẹgbẹ́ yẹn bá ti àlọ́ aládáadáa tó sì kírun lápá méjì lẹ́yìn tí ọ̀kọ́ kan rẹ̀ rò nǹkan mí yàtọ̀ sí ìrìn yẹn ọlọ́run ṣàforíjì tó ti síwájú fún nọ́ọ̀sì ọlọ́run kò sèmi pẹ̀lú yín lọ́kàn nínú tó máa ṣàlùwà ládáadáa tó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tó ṣe pé ìmànà àti ìmọ̀lẹ̀ tí ń bẹnu súnà nàbì wa muhammed sallallahu alayhi wa sallam yóò sì láǹfààní. subhanahu wa ta'ala wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu Number one. Nígbà tí ẹ̀ ń ṣe àlàyé nípa àlọ́ náà, ẹ sọ pé máa kókó kó. tó fọwọ́ sí kúrò níbẹ̀ àdìgbò tó bí àmọ́lẹ́ ìlànà wọ́n bẹ̀rẹ̀ ètò jáde ẹgbẹ́ fún mọ̀mọ́ ṣe ṣẹ́gun tó bóyá gbàgbọ́ fún mọ̀mọ́ ṣe lọ́jọ́ àyè bóyá nínú àwọn iṣẹ́ ìjọsìn lórí ọ̀fẹ́ fún mọ̀mọ́ ṣé wọ́n ẹgbẹ́ ṣé òun. alhamdulillah kí ni ìdájọ́ ẹni tó máa mọ̀ fọwọ́ sí síwájú kó tó fọwọ́ sáà pé òun náà ọlọ́lá lù tàbí ọ̀lá lù tẹ́lẹ̀ náà níta ń sọ náà lẹni tó máa mọ̀ kí ṣe ń tọ́ gbàgbé ẹni tó máa mọ̀ nǹkan là sọ kó sera rẹ̀ àmọ́ lálọ́ àlà náà àmàtú alaikum salaam. alhamdulillah wọn ni adaniya méjì tí kìí ṣe jù náà nípa adaniya aláwọ àníyàn fún fún ètò jẹ súnà àníyàn fún ètò jẹ ibi tẹ bá béèrè ni hajj nítorí pé hajj adaniya ti lọ́tọ̀ ti hajj lọ́tọ̀. alùpùpù kìyàtú máa bá rẹ̀ wọn ò jọra wọn àbórí ọjọ́ wọn wọn ò jọra wọn. tẹ̀lédèrè níbi hajj ọ ṣé ọmúra ṣé náfìlà ni ètè náfìlà ọmúra náà ọ̀ràn yẹn ni ọlọ́run wa ti mọ̀ hajj wọn wal umrata lillah ẹ pé hajj àti ọmúra fọlọ́. arábìnrin tuntun wa bá nàbì sallallahu alayhi wa sallam tóní inna faridata Allahi fil hajj adrakat abi wa huwa shaykhun kabir la yathbutu ala rahila afa ahujju an abi anabi sallallahu alayhi wa sallam ni hujji عن أبيك واعتمري وهذا أمر والأمر يقتضي الوجوب تريد تجاكي تدوبج من وراء علماء والناني حجة الإسلام واحد umratul islam náà sí wa pé hajj ti islam wa umra ti islam náà ìyẹn pé umra àkọ́kọ́ tí yóò ṣe láyé rẹ̀ ọ̀ràn yẹn o ti mú yòókù torí ẹ̀ kí yàtọ̀ máa fara ẹlẹ́kejì ó ní pé tábàkẹ́ da umra kì í sọ ọ̀ràn yẹn súnà kì yàtọ̀ máa fara bẹ́ẹ̀ náà tún wọn tún jọra wọn torí pé umra ó ti parí rẹ̀ náà kó tó bẹ̀rẹ̀ hajj àbí bẹ́ẹ̀ kọ́ ni wà á bẹ̀yìn náà fún mi sọ́ọ̀rọ̀ ntàm so o ti parí rẹ̀ wọ́n ti yà yíyàtọ̀ pé torí pé nítorí ti dé ìwọ̀ fún ọ tó ti dẹ̀tọ̀ fún ọ o sì lè jókòó oṣù kan o lè jókòó oṣù kan lọ o lè jókòó ọjọ́ méjì o lè jókòó ọjọ́ márùn kó tó tún di pò ṣe ìhìrámù ti hajj tó ń torí ẹ síbẹ̀ wọn ni abọ́ afọwọ́ ayọnu àfimú láàkókò jókòó kan lọ ra gbadu tún máa lọ gbá bọ́ọ̀lù náà a lọ máa ṣeré náà a lọ jẹ gàdàmàlà ńgbọ báyà a tún á padà wá pé àlọ́ aláti mo ṣe débì kan ẹ̀jẹ̀ wọn abọ́jú báyìí síbẹ̀ ni qiyas ma al-farid náà lẹ́yìn náà ẹ̀dín mú kése gbogbo ògbà iná ni qiyas máa ń wúlò láti fi sẹ̀rí lẹ́yìn náà ẹni tí ò bá mọ òfin ṣẹ̀rí à wọ̀lọ́ máa ṣe àkéésà torí pé tó bá awwalan àkéésà min ad'af al-adilla nínú àwọn ètò lẹ́jù náà ẹ̀rí ni sòtọ́ ọ̀bá sì máa àwọn nǹkan tí máa ba qiyas jẹ tó ọ̀bá mú wa wàá rí i pé ntí ọ̀fẹ́ ntọ́ ilé tó ọ̀fẹ́ mọ̀ wọ́n ló ti yọ akéèti Now, number three. Aleykum salaam. So, boy, you, you're a the kò sí wàhálà kò sí wàhálà nígbà tó bá kírun tán lẹ́bi lé rẹ̀ bọ́tùkọ̀ bá mi jẹ́ nígbà tó bá kírun tán lẹ́bi bàbá àbí mr man àmọ́ bíi tí ẹ ti kí wọ́n lọ bọ̀ lé àgbọ̀ tó bá dijọ́ ìmọ̀ gbóǹsókè kálíbà láǹfààní àti ṣe àmì nàmbà fọ́ ọ̀dà tírì ẹyọ kan lọ́mù ètò pàtàkì náà. èyí ó. wọ́n ní tá nìkan tó ṣe àlùwàlá lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti bẹ̀rẹ̀ dópin sí àlùwàlá dáadáa tó fi lè dájú pé kò fi ibì lẹ̀ láì jẹ́ kómi débẹ̀ tó fi yẹ kómi ò débẹ̀. bẹ́ẹ̀ àtúnṣe àlàyé ọ̀wà ànábì sallallahu alaihi wasallam mọ́sálù alálẹ́ kọ̀ọ̀kan mọ́sálù alálẹ́ méjì mọ́sálù kan fọ̀bì kan lẹ́ẹ̀mẹ́ta wọ́n fọ̀bù mí lẹ́ẹ̀mejì wọ́n fọ̀bù mí lẹ́ẹ̀kan inú àlọ́ alákanná. ṣùgbọ́n ibà sàlàyé kí imam Malik rahimahullah àtàlù aláǹkọ̀kárí àmẹ́ni tó ní máa jìnlẹ̀ òun ti mọ̀ ikú wọn gbọ́dọ̀ fi bìkan kan lẹ̀ tó ń bá sẹ́kọ̀ọ́ kan kò burú àmọ́ tó bá yẹ pé òun ní máa jìnlẹ̀ tó ọ̀tá mójútó pé gbogbo ibi tó yẹ kó mi ó dé náà lóde kò burú náà nàmbà fọ́ àwọn ẹyọ kan náà ló béèrè ẹyọ kan náà lè n'inu béèrè nínú rẹ̀ tó ló ti wá bọ́nu mee ó so àkọ́kọ́ gbọ́ àwọn àdéhìí tó wá nípa pé ká má máa wọ sọ bí àwọn kèfèrí àmọ́ àmọ́ àdéhìí tó wá bẹ́ẹ̀ àwọn àdìsí àdìsí táwọn àmà iná nípa ẹni tó bá ṣe bí àwọn kan ó ti dára wọn àmọ́ pé mọ̀mọ́ wọ sọ bí àwọn àwọn ọmọ àwọn àti ìsìtò wa bẹ́ẹ̀ man tashabbaha bi qawmin fahuwa minhum ẹni tó bá ṣe bí àwọn kan ó ti lára wọn. wọ́n yẹ tẹ̀ wíwọ sọ irú ìtàn àwọn kẹfẹ́rí máa ń wọ nǹkan kan ọwọ́ abẹ́ ọwọ́ abẹ́ so ṣé ṣẹ́ẹ̀tì ṣé ṣòkòtò sọ́wọ́ alábẹ́ gbogbo eléyìí báyìí. ala kulli hal al-imam an-Nawawi rahimahullah. nínú sẹ́ẹ̀fì sàhíhì Muslim wọ́n ṣàlàyé rẹpẹtẹ nípele yìí wọ́n ní tẹ bá rí kan tí ń wọṣọ àwọn èèyàn kan láyé ẹgbà ipò gbé àwọn èèyàn yẹn sípò kan lọ́kàn rẹ̀ gbogbo ẹni tẹ bá rí tí máa ń wọ aṣọ àwọn èèyàn kan wọ́n nípò lọ́kàn rẹ̀ ara wa wọn ara wa ọmọ púpọ̀ èèyàn ò àwọn èèyàn kan tó ọgbà tí wọn ò lè fi irú aṣọ wọn lọ ara rẹ bẹ́ẹ̀ ni abẹ kọ bẹ́ẹ̀ ni pírípẹ ní ìsinyìí báyìí àkàmọkọmọgbọ tó àwọn ẹ̀yà kan wà tó fẹ́ kọ ọgbà tí wọn báyà wọn níwà burúkú kan tí wọn máa ń hù ẹ àṣà kan wà lọ́dọ̀ tí ọ̀dà táwọn èèyàn fi máa kórìíra wọn tó o nífẹ̀ẹ́ wọ irú aṣọ tó kọ́ mọ́ sí ọmú wípé irú wọn o àwọn àtẹ̀tẹ̀ máa ṣàlàyé pé mi lè rú wọn tó kúkú wọ aṣọ tó tètè ṣàpèjúwe irú tiẹ̀ tò wọ́n ní tẹ́ bá ti rẹ́ nìkan tí wọ́n wọ sọ́rọ́ àwọn èèyàn kan kẹ́ gbà pé ó nípò kan tó tò wọ́n sí. tọ́ sí ṣẹ́ẹ̀tì àti ṣòkòtò tí wọ́n ń bẹ nínú ohun tí ọjà sọ àwọn kèfèrí àwọn ní pé ṣẹ́ẹ̀tì kò sẹ́yà tí ò ní ṣẹ́ẹ̀tì nínú lọ́dọ̀ àwọn lábá àwọn náà ní ṣẹ́ẹ̀tì tó ṣùgbọ́n kí ni jẹ́ ṣẹ́ẹ̀tì ẹ náà ní kọ́míìsì wọ́n sọ gbàgbẹ́ náà kọ́míìsì náà ṣẹ́ẹ̀tì náà àmọ́ tí wọ́n ní ṣẹ́ẹ̀tì irú oríṣi kan pàtó ẹ ṣẹ́ẹ̀tì irú oríṣi kan pàtó so àwọn ọmọ tó burú nu kọ́ wọ ṣẹ́ẹ̀tì irú ètò ẹ̀wọ̀n yìí náà àwọn ọmọ tó burú mbẹ àbí òye wa àwọn ọmọ tó burú mbẹ torí pé ṣẹ́ẹ̀tì ṣẹ́ẹ̀tì náà ṣẹ́ẹ̀tì torí pé ṣe wa náà ni wọ́n tún dá tí ó gùn jù àwọn ọmọ pé ń jà làbíyà wọ́n kọ́mìs fa bùbá tí náà kọ́mìs náà ló ná so gbogbo ẹ̀ kọ́mìs náà àwọn akẹ́kọ̀ọ́ tó bá jẹ́ irú ètò wọ̀wọ̀ irú ètò àwọn kèfèrí wọ́n ti mọ pé kèfèrí pọ́nbélé ní máa wọlé mi ò sì mọ̀ bóyá ṣẹ́ẹ̀tì kan wà bẹ́ẹ̀ lóòótọ́ lọ́wọ́ pé àfi kèfèrí ní máa wọlé yìí náà ọ̀wà ẹ̀hán tẹ́ bá mọ̀ ẹ̀yin lẹ́ mọ̀ àbèrè àbèrè àlàyé àbèrè àlàyé àfi tó bá wà ẹ̀hán tó bá wà ẹ rí òfin ṣẹ̀ríà ó ti fi àwọn bọ̀ wá bí tilẹ̀ fún ó ti fi àwọn píríncípù kan lẹ̀ fún wa ibi òsòkòtò tẹ́rí ìyàlọ́gbà ìmọ̀ máàlì wọ́n kórìíra kẹ́ wọ ṣòkòtò wọ́n nítorí àwọn kèfèrí ni wọ́n wọ ṣòkòtò tó yé wa bìkọ́sí láyé tí wọ́n ìlọ́dì ni tó ní ìsìn tí gbogbo àwọn ṣòkòtò ń kọ́ ọba wọ ẹ dandogo ṣòkòtò sáńbẹ nsàlẹ̀ bùbá lọ́wọ́ ṣòkòtò ń bẹ nsàlẹ̀ agbádá ńkọ́ ṣòkòtò ń bẹ nsàlẹ̀ ṣé ká bọ̀ dànù ni kámọ wa kámọ lò lọ́dì òsín tó burú ń bẹ náà fọwọ́ ṣòkòtò ṣùgbọ́n òfin ti ṣẹ̀rí àti fi àwọn píríncípù kan lélẹ̀ fún wa à ń pa gbogbo àti tàbá fẹ́ wọ̀ akọ́kọ́ kò gbọ́dọ̀ jẹ́rú aṣọ táwọn kèfèrí máa ń wọ̀ ẹlẹ́ẹ̀kejì kò gbọ́dọ̀ fún wa kò sì gbọ́dọ̀ jẹ́ aṣọ tẹ́ pé máa fi awo bí àwọ̀ ara wa ti ṣe hàn tẹ́kí tó ti wọ́ báyìí ti mọ̀ kó kó àbò dúdú kò jẹ́ rú ẹ̀ tuntun bá ti jẹ́ bẹ́ẹ̀ tí sì jẹ́ pé ń fún wọn à ń bẹ lọ́nkọ́ ọmọ burú tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ bó ti ṣe jẹ́ ṣùgbọ́n aláìkín ẹ̀yin náà ti mọ̀ pé mi wà ó bá wọ̀ ní gbogbo bíkíbi láyé wọn pa àwọn ọmọ wèrè nìyẹn ní ti ṣòkòtò ẹnu rẹ ti fẹ̀ jù ó tún wá fẹ̀ ó tún wá ṣe déédéé bàtà ó tún wá tún wá pé tún bad guy ẹ dákun ṣé ọmọ rẹ ni ọmọ bad guy gbogbo eléyàn pọ̀wọ́ náà lè nítorí pé níjọ́ táwọn bàbá àti màmá ọ wọ́n dunnú wọ́n ń dunnú gan fọlọ́ ń fáwọn ọlọ́mọ bí ẹ máa rájọ pé jàhìlíyà ń bẹ lórí wọn ká ọmọkùnrin labí ọmọkùnrin labí ọmọkùnrin labí ọmọkùnrin náà ni wọ́n ń ṣe bí wèrè sọ́dà abẹ́ kò kúkú dá abẹ́ wàláhì bàbá tí ó rí ọmọ tí ó wọrú ṣòkòtò bẹ́ẹ̀ tí ọmọ fi wọlẹ̀ tí wọ́n tún wá rin irú òrìn tí wọ́n tún máa ń rìn pẹ̀lú ṣòkòtò yún dáadáa lọ́la ìyẹn mọ̀ pé bàbá kan ló sì bí eléyìí tò wọ́n lè sideways ẹsẹ̀ abẹ́rẹ́ bẹ́ẹ̀ ni wọ́n máa lọ báyìí ni wọ́n máa lọ báyìí irú ètò ìta àwọn ọmọ Jamaica kan rìn àwọn ọmọ àtàtù lórí lọ́lọ́ tọkàn rínú tẹlifíṣàn ìgbà wọn sì wọrù ṣòkòtò wọn náà máa ṣe bí àwọn ọmọ táyì láìláì kí ni wọn bá fẹ́ fi dà hm? àwọn alẹ́ yín ló lè bá ọmọ lámòdì àmọ́ àti àbá rí ọlọ́dì wèrè lápò ó tètè mọ̀ bẹ́ẹ̀ ṣé ah, àtúndì ọmọ subhanallah ṣé akàn kàwé náà ló ní ká máa ṣe wèrè mò ń béèrè ni ṣe science and physics ló ní ká wèrè àá èèyàn èèyàn yọ ọmọlúwàbí kó yọ ọkọ ọmọ pé mùsùlùmí lélẹ́yìí ó tún fi gbogbo ẹ̀sìn Islam dání nígbà tí wọ́n wọ bí ọmọbìnrin náà ni tó náà kàwé kan. lọ́wọ́ àti pé ń wọ skẹ́ẹ̀tì ká kọ́mú àti skẹ́ẹ̀tì wọ́n tún bá sọ̀rọ̀ ó tún ní no no mo èmi ní civilize kò ní dáa fún civilization náà tó ní kọ́ ọmọ rìn hòhò wọ́n á fẹ̀sìn rẹ ráre ọ̀sọ̀ ọ̀rọ̀ rẹ di méjì kọ́bọ̀ wọ́n ayọ̀ gbogbo òbí ta wọ́n làwọn sọ àwọn sọ̀làjú sọ̀làjú lélẹ́yìn àbí ṣèwèrè wàláhì ṣèwèrè ni ẹ̀ǹtí bá pè sàn fi skul àtìbù nù kò sànfà nínú skul náà nà ó kò sànfà nínú rẹ̀ because ẹ̀yin náà ti mà kíkí bẹ́ẹ̀ ti wọ̀wọ̀ kú wọnú tẹ́fì instigate lecturer tí ó fi ní gbogbo yóò ní pass láì jẹ́ kó ń bá yín sùn ń ṣẹlẹ̀ àbí ọ̀sẹlẹ̀ kí kúkú ń ṣẹlẹ̀ àǹgbà tí èsì pé wúrẹ́ bu oúnjẹ tó sì ti rí pé gbogbo yín nìsín ẹ ti rẹ́dì fúnra nù yẹ́s ìtumọ̀ rẹ̀ nu kò yí ọ̀pọ̀lọpọ̀ bìnmí ìfà wàláyé bí tó bá ti wọ̀wọ̀ kú wọ̀ tó ti display gbogbo ẹwà ara rẹ̀ yẹn ó mìíní kó o ti rẹ́dì fọ́ra mi o sì nídìí kó o pè ọ́ náà because wọ́n fún ara rẹ̀ ti sọ kó o ti yá o a ọlọ́dà kò mọ̀ sí wa lẹ́nu ibú nítorí délé ìsúnmí là wà ìsúnmí ni wà wọn náà kí ló burú ńgbà tó wọ ṣẹ́ẹ̀tì àti ṣòkòtò náà tá a bá ní òburú tó o tún lè dé fìlà tó burú ni ṣẹ́ẹ̀tì tó wá wọ̀ tó rùkú sẹ́yìn yọ́lẹ̀ oṣù júùd ìdí yọ́lẹ̀ sẹ́wọ̀n kí irun rẹ̀ ń kọ́ invalid kìí ṣe pa ńbẹ́lọ̀ ńbẹ́lọ̀ ń bá wò invalid ńbẹ́lọ̀ ń bá wò kò sí ìdílẹ̀ ọ̀wá ní irun rẹ̀ ńbẹ́lọ̀. wọ́n fúnra rẹ̀ o ti dìklẹ́ rẹ̀ náà torí délé ọ̀dọ̀ wọn wá o tọwọ àtẹsẹ àwọn samson àwọn jọọnù tó fi máa kó bárùn rẹ njojúmọ́ òkè lọ burú ọba ti wọ ṣẹ́ẹ̀tì ọmọlúwàbí ṣòkòtò ọmọlúwàbí tún gbé fìlàsì kèsì pé tó bá fẹ́ ọmọ síláṣí nìkan ló gbé fìlàsì tó bá ti wá jáde tó pé náà ó inferiorize rẹ inferiorize báwò. ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ ṣe tí wọ́n fi mọ́ mùsùlùmí gbogbo ibi tó bá wà torí pé walillahi al-izzatu wa li rasulihi wa lil mu'minin tontori di lẹ́yìn báyìí tí tí ọtọ náà àti tòtíṣẹ́ rẹ̀ àti wọ́n olùgbàgbọ́ òdodo là gbé ga àwa kírun ẹ̀yin máa kí sáwọn mi títí tí èsì alámọ̀ yọ̀ ọmọ wọ̀jà kadì pẹ̀lú ṣẹ́ẹ̀tì tó bá ti wù kú yọ̀ pa tó ń forí kalẹ̀ yóò fà sami Allahu liman hamida yóò tó fà bẹ́ẹ̀ jẹ́ ma gbogbo ẹ̀ tètè pé wùtẹ́ láyé sọ́jà bó ti jẹ́ mbẹ́. wọ́n bèèrè pé kí ni islam sọ nípa ètò bá ti lo bá tí òkè kan tó tó aṣá wọn àkọsọ pé ilé. kò sí ní tó burú mbẹ àmọ́ tó bá pé bá sling yẹn aizil oníjẹkùnmi ọkàn wọ tó bá dájú bẹ́ẹ̀ tó ló ti ti bá tó yé wa vaseline bẹ tó omi ń yájú ni bẹ́ẹ̀ ni àgbẹ̀ ọba ti fi ara ní ìsinmi irọ́ lásán <laughs> petroleum kìnnìkan kíákíá gbogbo ti lọ tó kò burú àmọ́ tó wá pé vaseline gidi ni lóòótọ́ dé ààyè tó kó tó bá ti kan àwọ̀ báyìí tó bá wọn náà rí pé àkó sọ́nà sọ̀rọ̀ irú irú eléyẹn wàá wá tó ọlọ́run ràn ọ́ lọ́wọ́ wàá fi wọ́n dàbí obìnrin tó fi kíní pa ìkánná náà ni àlùwàlá kí lọ́wọ́ fẹ́ sí ńgbà ọlọ́pàá ìkánná láró àlùwàlá ò lọ fẹ́ torí pé omi ò ní ráàyè wọ ibi tó yẹ kọ́ wọ̀. àlàálì natural beauty ló máa ń bí kò nǹkan kan bí tí èèyàn ni ẹ̀yin náà wọ ọ̀dà ọ̀dà fún wọn kì í sọ̀dọ̀ olómi ọ̀dà elépo ọ̀dà elépo wọn fi ń pè kánà sẹ́yìn tó bá ti bẹ́ẹ̀ kò lálùwàlá tó bá sálùwàlá ọlọ́run wà ha kò tó ọwọ́ sọ pé máa wò é kánà rẹ bẹ́ẹ̀ tó bá ti fẹ́ kí fi ọ̀nbẹ ọ̀wà ńbẹ àwọn àdéhìí mú wa gbọ̀tẹ̀ eh, yapọ̀ ẹnu wà àwọn tó pọ̀ jù náà àwọn olùmọ̀ àwọn ní kò fẹsẹ̀ rìn lẹ̀ apá kan lọ fẹsẹ̀ rìn lẹ̀ bí Sheikh Al-Albani àtàwọn míì tábà lọ fẹsẹ̀ rìn lẹ̀ a ti mọ̀ yín pé èyí tó pọ̀ jù lọ ọ̀fẹsẹ̀ rìn lẹ̀ jù lọ tó a ti mọ̀ pé nu súnà etí gbólóò rẹ̀ bá pọ̀ jù lọ́fẹsẹ̀ rìn lẹ̀ lọ́tọ́ ká máa ṣe jù tòtẹ́ bá wà wù bí asalaamualeykum ayọ̀kan yẹn ipe ìyàpọ̀ ẹni tó bẹ lórí fífẹsẹ̀ ẹni lẹ́rẹ̀ so kámá kámá ò lè jẹ́ pé láàmú ẹsẹ̀ ń gbogbo gbà tó ń dáa jù àmọ́ tó bá sí lẹ́ẹ̀kan láàrin à ń bẹ lọ́nkọ́ máa burú àmọ́ kẹ́nìkan á sọ pé ẹ́ gbogbo lè máa mú tó bá ti ju sálámà kan lọ yọ aláìmọ̀ kan burúkú ètò sáláìmọ̀ kan lásán aláìmọ̀ kan burúkú náà alimami nawawi rahimahullah nínú al-majmu' sharh al wọn ni a ti ṣe àlàyé wípé al والأتم والسنة في التسليم أن تكون تسليمه أولاد تقول السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الأتم والأكمل والسنة نعم إ ابن القيم رحمه الله أنا تقول تسليمه كان ابو انا تقبع و ا ك صحيح بين ابن تيمية أبي م ي سبحان الله فهو عميق فيه ọ̀nà tó gbà tá a bá fi kún yìí tá a fi kún yìí tọ́ kò burú torí ẹ̀ la ń sọ pé tẹ́ ẹ bá ṣe kò burú àmọ́ tí máa ń ṣe lẹ́ẹ̀kan láàrin kò burú kí wá ṣe pé gbogbo gbà lẹ́yìn náà irú ìtàwọn yẹn ń ṣe òun táwọn yẹn máa ń ṣe ó tún pàkíyèsí láwọn mọ́ṣáláṣí mi jẹ́ kí wọ́n sọ pé assalamu alaikum assalamu alaikum lẹ́yìn ìdígbà téèyàn ń jà assalamu alaikum lẹ́yìn so because wọ́n sọ tẹ̀sídìdì sèyìn lédè lárúbá àkọsẹ̀ dìgbà tó bá tàdí mẹ́yìn títí títí títí dìgbà tó fẹ́ kàyàn lágbo ṣe assalamu alaikum la assalamu alaikum assalamu alaikum torí lárúbá alẹ́lẹ́ kìí ṣe di wa ẹ̀mí àwọn lárúbá ṣe ṣe di wọn lọ́sọ̀ kìí ṣe kó kàn máa tán ra rẹ jẹ náà. wọ́n ní pẹ̀lú gbọ́dọ̀ dáhùn sọ pé kò sí wítìrì méjì òwúrọ̀ kan pé ìlẹ̀ ara ẹni ẹ lọ́wọ́ láti kí tó tó wítìrì mọ́. èyí tó dáa jù ní kọ́ mọ̀ bá kí èyí tó dáa jù ní kọ́ mọ̀ bá kí àwọn tó bá bá kí kò burú. ìdí tí òfin burú ni pé kò burú ká yẹn náà fìlà láì magre tó bá sì bá kí kò di wítìrì àkòdì kò di ṣẹ̀rẹ̀ tó yẹ wa tó bá bá kí kò di ṣẹ̀fẹ̀ nítorí pé ìrun magre ọjọ́ wítìrì fún àwọn ìgbà tí ń kíbọ̀ látọ̀ fún ṣùgbọ́n ètò ọ̀fẹ́ kí ni sí náfìlà sòkátì báyà kí ìrún ọ̀nbẹ nù kan tó ṣe pé kò ru ṣùgbọ́n kì í ṣe súnà gbogbo gbàdẹ́mà yàní ẹnìkan late comer ẹ̀wọ̀n àwọn òkè kọ́ mọ́ bá dárùn kí wọ́n á lọ bá ikọ̀ fẹ́ ṣe sàráàfù sàráàbà ò téèyàn máa hùwà ìdá wọn tún pọn lé ẹ ò yé ẹ wọn sọ pé láyé ànábì. sọlá àdìsílẹ̀ gbàtọ́kùnrin yẹn pé anabi sọlá àdìsílẹ̀ fi man yàtọ̀ sọ́dọ̀kọ̀ àdà man yẹ màá àdà ó sì fi bẹ́ẹ̀ bá anabi sọlá àdìsílẹ̀ rí pé ó gbìyànjú kọ̀kan báàrùn ó gbìyànjú kọ̀kan báàrùn sọ àmọ́ kọ̀kan jẹ́ pé wọn kàn rí kánìkan wọn mọ́tíláṣí wọn kàn lọ́ba alọ́sọ kúta ní òsì sàrà àfẹlẹ́ ìfún ọ pé ọ lọ sọ fúnra rẹ̀ sá. so nítorí délé èèyàn kẹjọ dara kọ lẹsọ tó kún ọkùnrin alẹ ọkàn lọ bá ni pípé tó ń tẹ̀sí nǹkan ládàjà má so torí pé bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ kó wọ́n tọrọ ni anabi ta ló wà tọrọ lọ́dọ̀ tiwa lẹ́yìn kò sì sínú súnà pé kọkà jókòó <laughs> <laughs> sẹ́yìn ti kéwé tẹ̀ sẹ́yìn ti kéwé tẹ̀ àyàn ọmọ bẹ́ẹ̀ lọ ni èèyàn ọmọ wọ kánú qila min al-layli ma yahja'un wa bil-ashari hum yastaghfirun àmọ́ tọrọ àforíjì ni láti kò yẹn títí tá àlùfáàjà ló fi àmọ́ àforíjì gbogbo ẹni tọ́lọ́ bá ti fẹ́ sóore fún tí ọ̀pọ̀ yọ̀pọ̀ ní tọrọ àforíjì náà ẹ ti máa sẹ́yìn tó lè sẹ̀rù fà اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك سورة ما سي أستغفر الله وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أتبع بيلو نعم وتوتات نعم نعم náà láti sọ pé sẹ́yìn bá ti bẹ́ alábòsí ni tẹ́ ẹ bá ti fún ọwọ́ torí pé ọwọ́ méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́ọ̀dà àbọ̀tọ̀ọ̀tọ̀ kọ́ ọjà lọ sí i. ṣé ẹ̀kan àbọ̀ ẹ̀kan àbọ̀ lápò ẹ̀sìn ìwọ̀n àbí gbà? náà tọ̀ ọjà lọ sí i náà. kẹ́ẹ̀tì wá kúkú fọ ọ̀kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan ó sì pé ju àdàlù yẹn lọ. nínú àwọn kan tún jẹ́ pé ó tààrọ̀ sábà lórí ẹ̀ sẹ́yìn òkè tẹ́ máa ń kọ́kọ́ bá wọn yẹ kọ́ ṣẹlẹ̀ tẹ́ máa tẹ́ ṣẹlẹ̀ náà omi tá a ti lò là ń lò ìfọwọ́ a ti máa ń nu fẹ́k ike sọ tọ́ka lomi tá a ti lò láti ṣèmára ìyapọ̀ ẹnu tó pọ̀ àwọn malikiya nìkan àtàwọn tó fara mọ́ wọn náà fọkàn hàn náà sọ pé pọ̀ hó ni ọmọ ó lè fọ nǹkan mímọ́ àwọn kan láwọn farama Abu Yusuf tọjọ mẹkí Abu Hanifa àti ẹsọ pé nẹjẹ gbẹgbẹ ni tó tọba tẹ tọba mọ lórí eléyìí nìkan kayfa takhruju min al-khilaf la tastati'u an takhruja min al-khilaf fi hadha illa an tufrida kulla yadin bi ghaslihi ala hida tó lè jáde kúrò nù yàtọ̀ náà kọ́ fọwọ́ kan lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ eléyìí sì ní tá a mánu ṣẹlẹ̀ àwọn òrí ẹ nìkan títí di sìn tó sọ pé ẹkọ pọ àmọ́ aráwọn èèyàn nígbèsí ayé wọn kọ pọ náà ààrẹ nìkan tó kọ lákọọlẹ pé ẹkọ pọ àmọ́ aráwọn èèyàn nígbèsí ayé wọn fún wọn kọ pọ tó gbọ́n ajá àti ríyìn àwọn tí ọmọ òfin ni àti ìrẹ ni tó ọmọ òfin tó ṣe bẹ́ẹ̀ náà. kò sí ní tó burú mẹ́ẹ̀ kò sí tó burú pé kéèyàn para kó nura ṣùgbọ́n àwọn anábì sallallahu alaihi wasallam wọ́n sàlù aláṣẹ wọ́n mú nura wá fún àwọn òòlò wọ́n kàn fọwọ́ yíyan omi yẹn dànù ṣùgbọ́n tá a bá fi kan nura kò burú. gbọ́ ده ما ده صار كان قصه يعني ثلاث لو كلام هون قلت إيه، إيه، انت برون كاكنان عليه الصلاة والسلام عليه صلاة الله وسلام كاكنان وناني صلى الله عليه وسلم وناني صلى الله عليه وآله وسلم وآله وسلم أقبج صلى الله عليه وسلم أما مجي جنال ودا نعم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت الله أكبر الله أكبر